ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n táwọn bá ń dárúkọ ọdún tí wọ́n máa ń sọ nípa owó Islam kìí dáhùn Gregorian torí pé Islam lápapọ̀ rẹ̀ kéré lọ́jọ́ tí ó fi já sọdún sí iye ọjọ́ tí ń bẹ nínú ọdún ti Gregorian torí pé lọ́dọ̀ tí wọ́n oṣù jẹ́ ọgbọ̀n gẹ́gẹ́ bí September, April, June, November ó sì lè jẹ́ ìjọ mọ́kànlélọ́gbọ̀n ẹ̀rọ ṣe máa ń ṣẹlẹ̀ láwọn oṣù tó ṣẹ́kù yàtọ̀ sí february nìkan tó ṣe pọ́n lè jẹ́ méjìdín àbí mọ́kànlélọ́gbọ̀n ṣùgbọ́n sọ ẹ̀sìn Islam bákan méjì ni nínú kọjọ́ pọ́njọ́ àbíjọ́ mọ́kànlélọ́gbọ̀n eléyìí tó túmọ̀ sí pé ọdún ẹ̀sìn Islam yóò ti kó o síwájú kọ́dún lìgóríà kótókò. ọdún islam ṣe wá rí yẹn òǹkà tiẹ̀ ó ní í ṣe pẹ̀lú òṣùpá ìṣe pẹ̀lú òòrùn. àwọn gregorian òòrùn ló ń bá ló ń bá yí. ṣé wàá ràǹfààní pọ̀ nínú ọdún ti islam yẹn èyí tí kò sí nínú ti gregorian iná àǹfààní yìí ó ní pé ọjọ́ ayé ọ̀mà yí ọjọ́ ayé yóò máa yí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nígbà kan kìí ṣe dandan kó máa ṣẹlẹ̀ ní rúgbà yẹn. nísìnyí ẹ̀rí pé nínú Gregorian èèyàn máa sọ pé ah ojú August ojú August ìyẹn ni kíkò lè yí padà kó di September ètò kan náà ní ti dìde ṣùgbọ́n nínú oṣù tó Islam ẹran rí ewu nǹkan wọ̀nyí àsìkò ájì lọ́dún kan ó lè bọ́ sásìkò oòrùn lọ́dún míì ó lè bọ́ sásìkò òtútù lọ́dún míì ó lè bọ́ sásìkò òjò rọ̀. lọ́dún mi ó lè gbọ́n sígbà ẹ̀rú wé ẹ̀wọ́ wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀la àwọn ọjọ́ ń dín a lórílẹ̀‐èdè bí tó ń ti máa mú kìkìkì ni. irú Saudi irú Sudan níbi ti máa mú irú a ah, agbára kọjá tọwọ́ tó rọ̀ lọ́wọ́. orí eléyìí náà láti wà dáàdé lọ́dún mi tí rọmọdán náà gbọ́ sínú òtútù gidigidi ọlá àwọn ọjọ́ kéńdé kéńdé kéńdé torí di eléyìí ìṣirò nínú ẹ̀sìn Islam abẹ́sirò ọjọ́ abẹ́sirò oṣù abẹ́sirò ọdún àwọn ìṣirò rẹ̀ pẹ̀lú kéńdé pẹ̀lú spa ìṣe pẹ̀lú ọ̀nà ọlọ́ni. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم يوم قوس tó wà ní ọdún kan lọ́dọ̀ ọlọ́run ọba wa oṣù méjìlá ni. àwọn oṣù mẹ́rin wá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n jó so àbọ̀wọ̀. فلا تظلموا فيهن أنفسكم أقول سأقول سفرين أوصي أوصي مين لو بدك لا يدلك kótó di pé àwọn dé àwọn lárúbáwá àwọn náà mà báwo sọ àbọ̀wọ̀ ni síwájú kí Islam kan tó dé ìjẹ́ àbọ̀wọ̀ rẹ̀ ó ti ń bẹ̀ wọ́n ti mà á wọ́n ti bá dáàbà síwájú kí Islam dé eléyìí lọ́fà ló fi jẹ́ pé wọn kì í jagun náà ẹ̀ bí èèyàn bá tọ́ wọn nínú oṣù lọ́kàn nínú oṣù àbọ̀wọ̀ yìí wọ́n sọ bí gbàjà díẹ̀ yín. àwọn oṣù àbọ̀ wọn ni. bí ẹ bá pè wọ́n ń jà ní ọ̀kan nínú àwọn oṣù àbọ̀ wọ̀nyí wọ́n sọ bí jagun di ẹ̀yìn oṣù àbọ̀ wọn bí wọ́n ti ṣe rí nígbà yẹn tó wọ́n ń pè wọ́n ní wọ́n fi ayé ìgbà wọn ní wọn kò dúdú lọ títí kí wọn ṣe tọ́lá ṣe lé wọ̀lẹ́tọ̀ lágbọ́n àtàwọn oṣù. ní wọn bí àwọn mùsùlùmí léèrè lónìí wípé ẹsẹ̀ ẹ̀ka oṣù tó wà nínú kàlẹ́ndà mùsùlùmí fún wa ká gbọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni owó ṣe máa gbó dédéédé tí wọ́n bá ní ẹ̀ka January February March April June àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀kẹ́ kọ̀ọ̀bùrù april may june ẹ wá ka oṣù islam fún wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀ máa ń lórí ẹ̀ ẹ̀ tẹ̀sí sọ máa ń mú ilẹ̀ máa ń wá ti fẹ́ẹ̀lì فالمأمومون إلى الرسوب يسيرون àwọn ẹ̀ńtẹ́ńkì lẹ́yìn rẹ̀ náà kọ́ wọn fèèrè ó kù wá kú àbí kù wá kù kù wá kù islam náà lọ́pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ fi ń jẹun wọ́n sọ dẹ́bà ó sì pé wọ́n rò bẹ́ẹ̀ sí ọ̀wá àmà àwọn adéjẹ islam kí ni wọ́n mọ̀ nínú àwọn adéjẹ rọmọbọ́ọ̀nà rọjọ́bù ṣàgánù rọmọbọ́ọ̀nà àbíbẹ̀lẹ́hìjà wàhálà ẹ̀yìn gan-an wọ́n mọ̀ nítorí wọ́n mọ̀ parọ́ àbí arúgbó kò sáwẹ̀ ọmọdé àwẹ̀ arúgbó. tọ́ àwọn oṣù mẹ́rin dáàbì lóṣù àbọ̀wọ̀ yìí àwọn ẹni oṣù zolqaida zolhijja muharram ẹ̀rí kan tó tẹ̀lé ra wọn zolqaida zolhijja muharram àwọn mẹ́ta tó tẹ̀lé ra wọn ẹ̀kẹ́ ni wọ́n dájú gidigidi onírọ́jà odò sùmẹ́ẹ̀ àwọn sùmẹ́ẹ̀rẹ̀ yẹn wọ́n jẹ́ oṣù àbọ̀wọ̀ èyí ti mọ̀ pé lọ́tà ìdá oṣù kẹlónù ní ọdún oṣù kọkànlá lọ́lẹ́hìjà oṣù kejìlá muharramu oṣù kínní rọ́jà àbúwá ń kọ́ oṣù keje àwọn mẹ́rin àwọn oṣù àbọ̀wọ̀ ọlọ́run bá ti kájà lé wọ̀ nínú ẹ̀. tọ́ ọlọ́run ní yas'alunaka wọ́n máa bí wa nabi wa muhammed sallallahu alaihi wasallam léèrè. عن الشهر الحرام قتال فيه nípa ogun jíjà nínú oṣù àbọ̀wọ̀ sọ́tọ̀ ni àwọn ọbẹ̀ anabi sọ̀rọ̀ wá aṣọ náà lé wọ́n ti máa tẹ́lẹ̀ o ṣùgbọ́n kí ló ti béèrè àlàyé rẹ̀ ń bọ̀. olùkẹ́tà ló ń fi kẹ̀bí sọ pé kájà kájà gun nínú àwọn oṣù àbọ̀wọ̀ yìí ẹ̀ṣẹ̀ ńlá ni o akọ́. ṣùgbọ́n wọ́n sọ صد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله شبان dídí tẹ̀yìn dí àwọn لا lọ́nà الله sá ìgbàgbọ́ tẹ̀ ń sá ìgbàgbọ́ sọ́nà àti dídí tẹ̀ ń dí àwọn èèyàn lọ́nà láti dé mọ́sálásí àbọ̀wọ̀ mọ́sálásí kàábà àti lílé tẹ̀lé àwọn ará abẹ́ jáde kúrò ńbẹ̀ tí wọ́n fi ń fipòmíì sèlú. akbaru inda Allah ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi ju ká jagun nínú oṣù àbọ̀wọ̀ lọ́lọ́dọ̀ والفتنة أكبر من القتل أم وو كفتنة ميا أتبيو أتبيو كفايا كفتنة ميا kafun lẹ́ẹ̀ma kama jẹ orí lẹ́gbẹ́ ọmọ àwọn ọlọ́gbà ọmọ àdìgbò ọlọ́run ṣe ọlọ́run ní ó burú jáì ju ká jagun nínú àwọn oṣù àbọ̀wọ̀ tẹ́ǹsì béèrè nípa rẹ̀ lọ. ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ọlọ́ni wọn ò ní yé máa bá yín jagun ò ní máa jà yín lógun títí tí wọ́n fi rí yín sẹ́ẹ̀rí kú wọ́n fi rí yín mú kúrò nínú ẹ̀sìn yín títí tí wọ́n fi mú yín fi ẹ̀sìn yín lẹ̀ tí wọ́n fi mú yín kọ ìsìláàmù lẹ́sìn ọlọ́lá àwọn kẹfẹ́rẹ́ òní yé jà ní lógun títí tí wọ́n fi rí gbẹ́yìn náà fi ìsìláàmù lẹ̀ tọ́ba ṣe é ṣe fún wọn tọ́ba ṣe é ṣe fún wọn ní tí wọ́n fẹ́ àjẹmù òní náà ní bó lẹ́sìn fi ìsìláàmù lẹ̀ gbogbo ogun tí wọ́n máa bá yín jà òní náà ní báwo lẹ́sìn fi ìsìláàmù sílẹ̀ tọ́ba rọrùn kọ́ba rọrùn fún wọn láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n máa yẹ yàrá dẹ́dẹ́dẹ́ mi nǹkan máa ń di ní ìfàyàmùtò ọ̀hún àgáfẹ́rẹ́. ẹ̀jẹ̀ wa yẹ yín o gbogbo ẹni tó bá ti fi Islam sílẹ̀ ọlọ́ọ̀ni àwọn kẹfẹ́rí òye ìjà ìlówó títí tí wọ́n fi mú yín fi ẹ̀sìn Islam sílẹ̀ títí tí wọ́n fi mú yín kọ ẹ̀sìn Islam lẹ́sìn bọ́ bá rọrùn fún ọ láti rí bẹ́ẹ̀ sí lára yín ọlọ́run ọba wa hàn wá létí pé tẹ́yìn bá wá lọ gbà fún wa tẹ́nìkan bá fi lè fi islam sílẹ̀ kọ́ mọ́ o pé gbogbo ẹni yòówù tó bá fi lè kọ islam jì nínú yín tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀sìn islam tọ́wá tọ́wá ti bẹ́ẹ̀ kú ní kébèrè فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة ọlọ́run láwọn ilé yẹn ìṣe wọn gbàjẹ́ láyé bí àti lọ́run náà láti pariwo ojoojúmọ́ ẹ̀jẹ̀ islam yọ bọ́ wọn lọ wọ́n ti kèfèrí láì tó ti jẹ́ mùsùlùmí nítorí gbogbo ẹni tó bá ti kèfèrí láì tó ti jẹ́ mùsùlùmí gbogbo ṣe rẹ̀ bàjẹ́ gbàtí láyé nìkan àti lọ́run subhanallah ọlọ́dà kò mẹ́jọ àṣọfò. وأولئك أصحاب النار نار هم فيها خالدون قال الله إليه أنا لنجو وأنا إنه لهم بلاي لاي lẹ́yìn rẹ̀ lọ́nà ọba wa sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo àwọn ìdúdú tí wọ́n ti kó padà àti ìlú kẹfẹ́rí lọ́sọ ìlú lọ́sílù láàmì torí tọ́lọ́ lọ́sẹ̀ ń jagun sójú ọ̀nà ọlọ́run ọlọ́ni innal ladhina amanu. والذين هاجروا وجاهدوا في سبيل الله dájúdájú àwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n ti fi ìlú kèfèrí sílẹ̀ lọ sí ìlú mùsùlùmí níbi tí wọ́n ti rẹ́sìn sí tí wọ́n ti ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba òlẹ́ ìkẹyọ̀ ọ̀dún náà rọ̀ mẹ́tọ́ àwọn eléyìí ní ara kan àti ọlọ́run wallahu ghafurur rahim wọn bá ti dálá foríjì olùkẹ́. àyà tó wà níwájú wa yìí àyà méjèèjì àyà kejìdínlógún àti ẹ̀kẹtàdínlógún lẹ́yìn méjì nínú nínú àyà yìí ọlọ́run wa ó ń ṣe àlàyé fún wa. nípa bí wọ́n ti ti ń ṣe ìbéèrè lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nípa ẹnjí òye wọn tí àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam ìjọ tó dáa jù ní wọn àwọn lọ dáa nínú ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ nínú ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ abdullahi. ابن عباس قال الله يا مسلم قولي ما رأيت قوما خيرا من أصحاب محمد صلى الله عليه وسلم أو رأي قوم ثم جو أو تعبي النبي محمد صلى الله عليه وسلم لهم ما سألوه إلا ثلاث عشرة مسألة kulluhunna fil Qur'an àwọn sàbí wọn ò bí anabi sallallahu alaihi wasallam ní béèrè àyàfi lórí àwọn àyẹ̀wò mẹ́tàlá péré gbogbo ọjọ́ sì ti béèrè ń parẹ́ bẹ́nu al-Qur'an gbogbo béèrè tí wọ́n ti lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ọmọ lórí àwọn àyẹ̀wò mẹ́tàlá gbogbo àwọn béèrè wọn yìí àlàyé rẹ̀ ti bẹ́nu al-Qur'an nínú ẹ̀ yas'alunaka 'anil mahid wọ́n máa bi wọ́n ànábì léèrè nípa obìnrin tó ń ṣe nǹkan oṣù báwo láti máa ṣe pẹ̀lú ẹ̀ kí ni àjọṣe pọ̀ tí ọ̀sẹ̀ láàrin wa pẹ̀lú ẹ̀ kí ni a lè ní pẹ̀lú ẹ̀ láti pọ̀ kí sì ni dá àwọ̀dọ̀ bá ti pọ̀ eléyìí jẹ́ béèrè kan náà béèrè táwọn sábẹ́ béèrè. Ibn Abbas ó tún ní nínú béèrè wọn iná ni yas'alunaka 'ani ash-shahri al-harami qitalan. ṣe wọn ó tún ṣe ìbéèrè nínú ìbéèrè wọn ni pé sọtọka jagun nínú oṣù kan nínú ọ̀kan nínú àwọn oṣù nínú ìbéèrè àwọn tàbí àwọn ìbéèrè wọn ọlọ́ni yas'alunaka 'anil yatama wọ́n tún máa bí ọ léèrè nípa àwọn ọmọ òrukàn ara àwọn tàbí nù tọ́ wọn ni Abbas ni ilà amma yanfa'uhum wọn kì í béèrè kankan lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam àyàfi tí ó sìn wọn láǹfààní alimami ibn abdulbar rahimahullahu ta'ala àgbà nínú àwọn olùmọ̀ nípa sharia islam hafizul maghrib wọn sọ wọn ní laysa fil hadithi min ath-thalathi ashra mas'alatun illa thalath. wọ́n ní mẹ́ta ìpéré iná ní Ibn Abbas ti ṣàpèjúwe nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta la tó láwọn sábẹ́ bíi anabi Muhammad sallallahu alaihi wasallam léèrè nípa rẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àyà yìí fi sọ tó fi sọ kalẹ̀ òun náà ní wípé wọ́n ní anabi Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ gbé lẹ́yìn ìgbà tó lọ sí kájà lẹ́tọ̀ kí ẹ bá ti ṣàlàyé lánàá ọ̀sẹ̀ lẹ́tọ̀ fáwọn ẹni tó ń sábòsí fún pé káwọn náà já àti gbọ́dọ̀ ọ̀gbọ́n ọ̀ràn wá sí torí pé àwọn ni wọ́n sábòsí fún. lẹ́yìn tí anabi sọlọ́ àṣẹlá ti gbọ́ àti ọlọ́run bá wa anabi fẹ́ mọ́tẹ́ ìfẹ́ wọ́n wá rán àwọn ọmọ ogun wọ́n rán àwọn ọmọ ogun pé kí wọ́n lọ bá wọn jà ogun rárá máa ń pẹ̀ létílé láti dènà nínú síra pété àná sallallahu alaihi wasallam bá jáde láti lọ jagun pẹ̀lú àwọn sàábé àwọn kẹrùkù bẹ́ẹ̀ ní ghazwa àmì tí àná sallallahu alaihi wasallam ọba tẹ̀lé wọn lọ tọ́ran àwọn kan nínú àwọn sàábé láti lọ sí bẹ́ẹ̀ ni àwọn ń pè ní kíni sẹ̀rí yẹ́ anabi sallallahu alaihi wasallam wọn làwọn sáré wọn wá fi Abu Ubaida Amir ibn al-Jarrah wọn fi ṣe ọgágun àgbà fáwọn sáré tí wọn ráyè. gbàtí Abu Ubaida ti ń palẹ̀ mọ́ láti lọ tọ́ àwọn ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ó náà bá jókòó nípa lọ́ba lọ́ba torí kodò anabi sallallahu alaihi wasallam wọ́n bá gbé àsíá fún ẹlòmíín náà àwọn sàbẹ̀ ń jẹ́ abdullah ibn jahsh radiyallahu anhu. àtún àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ náà àwọn sàbẹ̀ wọn ò di díẹ̀ náà lọ. anabi wa kọ̀wé kan anabi pàpẹ kọ ìwé kan wọn wá gbéwèé lé lọ wọn wá ní ìwé tá a fún ọ yìí o kò gbọ́dọ̀ ká o títí tó fi dá yìí báyìí ìgbà ọba débẹ̀ ni o tó kàwé báyìí wọ́n lọ wọ́n lọ títí títí wọ́n fi dé àyè ibi tí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti ní kó débẹ̀ náà kó tó kàwé ìgbà tí wọ́n débẹ̀ Abdullahi ibn Jahsh radiyallahu anhu ọjọ́ àwẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ sí ní kà ó rí nínú rẹ̀ sanabi sallallahu alaihi wasallam ni kò gbọ́dọ̀ jẹ ẹni tí kò bá wù láti tẹ̀lé ń pa pé kò tẹ̀lé o ẹni tó bá wù láti padà lé lè padà lé má mú wọn ní túláàsì. báyìí ọkà ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam fún wa sanabi ni kí má mú yín túláàsì. ó sì ka anabi sallallahu alaihi wasallam pé ẹja ẹni tó bá ṣẹ́kù pẹ̀lú rẹ̀ fún tí o bá fẹ́ kíláàsì nígbà tó kàwé ìtàn ní sàmán wàbọ̀ àjẹn lillahi wa li rasuli èmi gbọ́ màá sì gbọ́rọ̀ sí ntọ́nà àtòjíṣẹ́ rẹ̀ náà fi pàmí láti. èèyàn méjì nínú àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n padà ìgbà tán padà tòlùkọ́ àná bisalòlá àti nàìjíríà tí wọ́n fẹ́ padà lé padà sọ àwọn padà lé. wọ́n pàdé àwọn kèfèrí gbàtà pàdé àwọn kèfèrí nínú wa òun náà ni ibn al-hadrami àwọn sábẹ yọ ọmọ ìpè ọjọ́ sí àwọn jáde sí ó ti bọ́ sóṣù Rajab àti ti sọ pé Rajab ọ̀kan ni nínú àwọn oṣù àbọ̀wọ̀ tá a gbọ́dọ̀ jagun nínú ẹ̀. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ní ọ̀sán ọjọ́ yẹn oṣù jùmọ́dá ni wọ́n wà jùmọ́dá al-akhirah. iye wọn ti wá kó wọn ò wó oṣù wọn fi mọ̀ bọ́yá oṣù rọ́jà ti wọlé àbí ó ti wọlé three twenty nine lọ́jọ́ yẹn nínú oṣù Jumada al-Akhir àwọn ọmọ ikóṣù ti yọ lálẹ́ ẹjọ́ yẹn ọjà bò ti bẹ̀rẹ̀ nítorí tó ṣùgbọ́n ti yọ lẹ́yìn tó rùn ti wọ̀ ìjọ kejì ti bẹ̀rẹ̀ ajẹ́kóṣù rọ́jà bò ti bẹ̀rẹ̀ ńlá dalẹ́ ìgbà tó lọ́nà àgbọ̀dọ̀ jà ó ti bẹ̀rẹ̀ àwọn ọmọ máa ń padà àwọn kẹfẹ́rẹ́ tán padà wọ́n pa Ibn al-Hadrami. al hadrami àwọn kẹfì máa ń sọ yìí pé qataltum fi shahri al-haram ẹ pa ìyá wọn lóṣù àbọ̀ tọ́lọ́lá àbọ̀dọ̀ jánu ẹ̀. ewu lele yẹn iná ni ẹlẹ́mọ̀fin wa ẹ̀sìn látọ̀dọ̀ náà ẹ̀sìn látọ̀dọ̀ náà náà ló ti ní kẹ́ẹ̀tún máa yagbọn náà. sẹ́wọ̀n kékeré bèrè tẹ́lẹ̀ náà táwọn retí nù ẹ̀rọ àtàtìsẹ̀ díẹ̀ kọ̀ọ̀kan mùsùlùmí náà nù subhanallah wọn bẹ̀rẹ̀ sí ní pariwo wọn bẹ̀rẹ̀ sí ní wí oríṣiríṣi lọ́nà wọn bá sọ àyà ìkàlẹ̀ yas'alunaka 'ani ash-shahri al-harami qitalin fihi wọn rà bí wa nabi muhammed sallallahu alayhi wa sallam léèrè nípa oṣù àbọ̀wọ̀ tọ́wọ́ atọ́ kájà nínú ẹ̀ ní tọ́ba tọ́ ajẹ́ wípé òfin yípadà nù tí ọba tọ́ adẹ́gbẹ́ yìí máa mà dàpọ̀ yàn ọlọ́ni lọ́fà lọ́lọ́wọ́n bá ti sọ àyà ìkàlẹ̀ láti ṣàlàyé ìpèpèjà olùpèjà ló ń bí ìkẹ̀bí kájagun nínú ìlú yìí ẹ̀ṣẹ̀ ńlá ni o ṣùgbọ́n àwọn kankan bẹ tẹ̀yìn ṣe tuntun burú ju eléyìí lọ àwọn olùmọ̀ ìyàgbẹ́nu wa wà láàrin wọn nípa pé sí lẹ́yìn eléyìí tó sì tọ́ káwọn ẹja kógun ọ wáyé nínú oṣù àbọ̀wọ̀. جهاد جهاد هجوم لا جهاد ogun pàwọn alágbèjà lọ bá wọn kìí sogun pé wọn gbéjà wá bá wa ń dáàbò bora wa torí pé pé wọ́n gbéjà wá bá wa ń dáàbò bora kò sígbà tí ọ̀tọ̀ o bàbá àdúsọ àbọ̀wọ̀ bàbá bá wà àtàkì rẹ tí wọ́n sí da lóyún lórí à náà gbéra ni gbogbo gbà pé ń tí lẹ́yìn eléyìí tẹ̀sí máa pé tó ṣẹlẹ̀ nínú ìtàn yìí ni pé àwọn mùsùlùmí ni wọ́n gbéjà lọ bá àwọn kèfè tí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn táyà yìí ti sọ̀kalẹ̀ sọ́nà ń padà wá sí lẹ́tọ̀ àbí òsí lẹ́tọ̀ ìyàpọ̀ ẹnu ń bẹ láàrin àwọn olùmọ̀ pé sọ́nà ń padà gbà fún wa igbe ní oṣù àbọ̀wọ̀ náà a tún lè pa a tún lè bá àwọn kèfèrí jagun jagun ìyàpọ̀ ẹnu bẹ̀ láàrin àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọn lọ ti pa ìdájọ́ ìrẹ́ kò sígbà tá a lè gbógun lọ báyìí wọn lọ ti parẹ́ kò sígbà tá a lè lọ já kékeré lógun ọ̀rọ̀ kó sùkàn láàmú wo sùkàn láàní wò rárá kí lọ́nà ti parẹ́ wọn ní ọlọ́run ẹgbẹ́ wọ́kọ̀tò lóhùn haythu taqaftumuhum ẹ máa pa wọn níbi kìbìtẹ́ bá ti pa wọn. لكن حيث فيه العموم على الأمكنة لا عموم فيه على الأزمنة حيث انتو قاسي gbogbo ààyè kìí ṣe gbogbo àkókò àyà yẹn kò tọ́ka sí pa lè máa pa wọn ká máa bá wọn jà ló sọ àbọ̀ yẹn ni pé láyè yóò wù tá a bá ti rí wọn ọba jẹ mọ́ka ọba jẹ bómi pa wọn wọn ni àyà mi tún wà ọlọ́ni wà ọ̀pọ̀ọ́dúnrún mọ̀ṣirìkì náà kàáfà ẹ máa pa àwọn kèfèrí lápapọ̀ lápapọ̀ ní gbogbo àkókò kò sí gbogbo àkókò náà mi ní gbogbo àkókò sí mbẹ torí délé ọ̀rọ̀ tí ètò pọ̀jù nínú àwọn olùmọ̀sọ ọ̀kan balẹ̀ sí i torí gbogbo ń dáná sọpọ páyà yìí rẹ kọtọ ka yìí torí ẹ ló ti jẹ pé ọ̀rọ̀ àbọ ńlọdọ ọgbà dùbí àbọ àgbà nínú àwọn olùmọ̀ nínú àwọn tàbíyì wọn ni al-ayatu muhkama àyà yìí kò sí tọparẹ wala yajuzu al-qitalu fil ashhur al-hurum kò sí tọ́ka jagun lọ́kàn nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin. torí de eléyìí eléyìí fi hàn wá pé kọ̀tọ́kájà títí dòní nínú àwọn sọ àbọ̀wọ̀ yẹn kọ́jà pípa alákọ̀ọ́ gbógun lọ báyìí ṣùgbọ́n kò burú tó máa gbógun wá bá wa kádà gbogbo ra wa. tọ lẹ́yìn eléyìí ìgbà tí àwọn kèfèrí tọ́lẹ̀ sí ní fẹnu warọ́ tí wọ́n ń jánu. níbi ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà lẹ sọ pé àgbọ̀dọ̀ jà láwọn oṣù yìí gẹ́gẹ́ bá ti ṣe mọ́ kí islam tó dé kí lọ́wọ́ amútakù abdullahi ibn jahsh ẹ̀tìmẹ̀tì jẹ́bẹ̀ ni òun náà ẹni tó jẹ́ ọ̀gá bù fún àwọn mùsùlùmí tọrọ jà àwọn eléyẹn lógun wọn kele wọn kele wí láti fi bá àwọn kèfèrí yẹn wí ìgbà tí wọn ń pariwo wọ́n ní تعدون قتلا في الحرام عظيمة ẹ̀kàkàjà ní àwọn oṣù àbọ̀wọ̀ fún ẹsẹ̀ ńlá kájagun kádojú ìjà fọyín ní ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ ẹ̀ka fún ẹsẹ̀ ńlá ọ̀dàbí ẹni tó ṣe é ó pé wọ́n gbé kun lé mú oní ha àbùkù ńlá irú rẹ adúrú rẹ gbajúmọ̀ kọ wa máa gbé kunlé mú jáde ẹsẹ̀ la wa àbọ̀mú mi nù hù lẹ́wọ̀nyá rọ̀ṣẹ̀dá rọ̀ṣẹ̀dù ẹsẹ̀ kan máa ń bẹ tó tóbi ju eléyìí lọ tó bá ṣe é gbé onílàákàyè nínú yín olùlàákàyè rẹ̀. صدودكم عما يقول محمد dídí tẹ̀ ń dínà àwọn èèyàn láti gbọ́ dánàbí muhammadu bá wọn sọ nípa tó di wọn sóríire láyé kó di wọn là lọ́la kìá dídí tẹ̀ ń dínà káwọn èèyàn gbọ́rọ̀ yun ó burú jáì tó ká jáyàn lógun nínú àwọn oṣù àbọ̀wọ̀ ó burú jùlọ àbí ó burú jùlọ ó burú jùlọ nàtọ́ lẹ́nu kẹ́gbẹ́ kun lé mú ìgbẹ́ bẹ́ẹ̀ ní tiẹ̀. èwo ló aburú jù tó oorun gbẹ ní àbó oorun kun tí kun bá lò oorun. bákan wà kò fọ̀rọ̀ ń bè é wàlláhu ra'in wa shahidun bákan náà tó tún burú ju kaba yín jagun lásìkò àbọ̀wọ̀ lọ òun náà ní títí kẹfìrí tẹ̀sí kẹfìrí sọ́lọ̀ ọlọ́run náà sì rí ọjọ́ ṣíṣe kẹfẹ́rí tẹ̀ ṣe kẹfẹ́rí sọ́nà ó burú ju kájà yín lógun lásìkò tẹ̀ ń yàn tẹ̀ ń yàn lọ. wa ikhrajukum min masjidillahi ahlahu àti lílé tẹ̀lé àwọn ará maka kúrò maka ó burú àbí ó burú ó burú nínú ẹ̀tọ́ lé ní dání anabi wa muhammed sallallahu alayhi wa sallam. ìdàkùn sílẹ̀ ìburú ju gbogbo pé mẹ́jà alógún lásìkò àbọ̀wọ̀ wọn ò alógún lọ ẹ àwọn jẹ́ pé ọ̀ràn tiwọn wọ́n ti kọjá gbogbo géèjì ẹ wá ń pẹ́ nìkan ọ̀nba yín dà lásìkò kí ni kí wọ́n á ní ti ẹjẹ́ lẹ́gbẹ̀ẹ́ sí yín tẹ́ ẹ ṣe. àmọ́ sẹ́nu pé àwọn ọ̀daràn ní gbogbo ògbà ní gbogbo ààyè àwọn ló máa ń sábà lo mídíà. àwọn èèyàn bú àwọn lọ́wọ́ wọn máa ń tètè tún mídíà ẹ máa gbọ́ ariwo nu rédíò lóríṣiríṣi sọkúsọ sọkúsọ tó ti pé tọ́ọ̀ bá padà ronú pé wọ́n ló bó ara rẹ̀ ra rédíò ìgbà mi wọ́n fọ́ mọ́lẹ̀ kékin ni wọ́n sọ subhanallah so gbàtẹ́ pé àwọn rówó wọn rówó di mídíà bẹ́ẹ̀ náà làwọn kẹfìrí yẹn gbogbo àwọn kankan tó máa ti rí pé ẹsẹ̀ àtìsẹ́ kékeré kan wọ́n mú wọn wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo wọn máa lu kóró lórí rẹ̀ ẹ̀yin ò sí lẹ́nu bẹ́ẹ̀ bá lẹ́ polongo gan wọ́n ní tọ̀ àwọn ọ̀fẹ́ àyè polówó ọjà kò lásìkò fún ròyìn subhanallah. لئلا يرى لله في البيت ساجد ẹlẹ gbogbo àwọn mùsùlùmí kúrò maka torí kẹ ẹ má bàa rẹ nìkan tí forí kalẹ̀ fọlọ nù káàbà wọn fẹ́ kí gbogbo èèyàn máa ké é pa ó ta wọn lé gbogbo mùsùlùmí jáde ẹgbẹ́ maka ẹ̀rọ anabi sọlọ́lá àdìsẹ́lẹ̀ gbàtà nàbí forí kalẹ̀ nínú ka nínú mọ́sálásí káàbà wọn lọ gbé gbogbo nǹkan nù ẹran àdàkàdà àti àtìtàkì àti gbẹ́nu rẹ̀ gbogbo ẹ̀wọ́n kó dàlá anabi sọlọ́lá àdìsẹ́lẹ̀ lórí wọn tùdà sí lórí sódà tó bá di lọ́la yóò hàn ti ṣe fún lónìí kò ní fẹ́ débẹ̀ mọ́ wọn lé gbogbo wọn wọn wọn bá rẹ nìkan tó forí kalẹ̀ kọ́lọ̀ àyẹ̀rùtùmùnà bí kọ́tìlẹ̀ àwa bó tilẹ̀ jẹ́ pé nǹkan alábùkù pàápàá ẹnìkan nù yín lásìkò àbọ̀wọ̀. wà á rọjà fàbíl ìsìlámì bàrìn wà á ṣèdó tí àwọn onílára àwọn ọlọ́tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́n ẹnu gbọ̀n púpọ̀ lé ìsìlámù lórí nítorí pàápàá ẹnìkan nínú yín. سقينا من ابن الحضرمي رماحنا bẹ́ẹ̀bẹ́ẹ̀kọ́ ọkọ wa ó mu ẹ̀jẹ̀ ọmọ ya yín ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà fa ẹ̀ bá pariwo jù bẹ́ẹ̀ lọ sí yóò jì kò ní jẹ́ ariwo ojú òkú. bínú kọlẹ́tẹ̀lẹ́ mẹ́ ọ̀hún kọ́dà lẹ́hàrún bá wà á kédo ní àyè náà ní ìgbà tí wákìlù tó sílẹ̀kùn ogun orí wákìlù lẹ́ni tó panu àwọn tàbí. torí eléyìí eléyìí fi hàn wá pé nítorí bàtáyà ìfòsọ̀kalẹ̀ nìyẹn wípé báwo lẹ ti lè pa ọ̀kan nínú wa ní àsìkò àbọ̀wọ̀ ọlọ́run ọba ní yẹtẹlúwùnẹ́gà wọ́n ń bi ọ́ léèrè wọ́n máa bi ọ́ léèrè a ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọlú àwọn àṣà yìí tó ń wá nínú àkùrá ní alápọ̀nlé wọ́n tọ́ka sí i pé kò sáǹfààní ńlá kan fún wa nínú ká mọ orúkọ ẹni tí ń béèrè lọ́fà lọ́lọ́run ọ̀bẹ fi dárúkọ ẹni ń ṣe béèrè. àgùnwánì ti sọ̀kalẹ̀ fún àwọn àti àwa àtàwọn tí ń bọ̀ tíjọ́ gbẹ̀dàrú kìyàmẹ́. ìbéèrè tó wà ń bí ìdáhùn rẹ̀ jẹ́ tiwa ó sì jẹ́ tàwọn ọ̀sẹ̀ tẹni tí ń bọ̀ tíjọ́ gbẹ̀dàrú kìyà. ìwọ òsì ní sáǹfààní lára àlùkùránì lópin ìgbà tó o bá máa wò ó gbogbo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ wọ ní báwí ọmọ wò pé wọ́n lọ́nà wọn bá ń báwí yẹsàlúnàkà èmi mo béèrè yẹsàlúnàkà ìwọ ló béèrè yẹsàlúnàkà òun ló béèrè ọlọ́run bá wọn dá wa lóhùn ọlọ́run ni wọ́n máa bí wa nẹ́bí sallallahu alaihi wasallam léèrè àwọn mùsùlùmí nìyẹn o àwọn mùsùlùmí nìyẹn wọn bí anabi sọlá àtúnà léèrè kí kánàbí ọdàn yàtọ̀ sáwọn ọmọ israẹl àwọn ọmọ israẹl náà ní bá wa bí ọlọ́run rẹ abẹ́rẹ́ bẹ́ẹ̀ bá wa bí olúwa rẹ ẹ dákun sólùwà tí wọn náà ní ẹni wọn olúwa wọn ni ọ̀dọ̀ ẹlẹ́nu bá wa bí olúwa rẹ yóò bá lẹ́nu ara kọ́sálà yìí rẹ fún akínní. ayé <laughs> la lọ wá àwọn anabi ọlọ́run kú sóòrù à ah, lẹ́yìn kan tẹ ẹrú ẹwò lónìí ti ń gbanú bẹ́ẹ̀ sí abáṣán yóò ti gbó dání orí ẹ̀kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ jáde àmẹ́wàá nábì Musa yóò tún lọ bá wọn béèrè tó bá tún dé tó máa bí bí olúwa rẹ léèrè pé ètò wí òye wa láàdì láàdì lọ ànábì Musa yóò tún lọ tún béèrè tó bá tún padà dé wọn ní sórí gbogbo èjì tí a ń wí láti ẹ̀kan ò tíye ànábì Musa ò tún ní bínú à èèyàn lásán ìjà ànábì gbogbo wa ní sùúrù ọlọ́run wa ní sùúrù ẹnìkan máa fi ń bu ọ pé ẹwojú ẹwo mú ẹ mú ẹ tí o bá fi gbé ẹwọ ẹkẹ à wọn náà ti dáhùn fa o ti máa sọ àwọn bọ́ọ̀gù tẹ náà pé kí ni èmi gbígbà tí wọn náà gbẹ ń falágbá pọ̀ so ṣùgbọ́n àwọn ànẹ́bí ọlọ́ subhanallah sórí pọ̀jù ọlọ́run máa má tàwọn lẹ́tà ni lọ́lọ́run ti pe àwọn kan ní olùlàádìmí mi náà rọ́ṣọ̀ àwọn onípinnu tó dópin nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run sùúrù ti pọ̀ jù wọ́n tọ́ wọn di kọjá wọn níjà wọ́n tọ́ wọn di kọ́ sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ torí rẹ̀ ewu yàtọ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn ọmọ ìsirẹ́lì àwọn ọmọ ẹni bá wa bí olúwa rẹ̀ ni ṣùgbọ́n àwọn mùsùlùmí yẹtí alówólaka wọ́n bí anabi sọ̀rọ̀ bá a lè sọ. wọn ò ní sọ pé ìwà anabi bá wa bí olúwa rẹ̀ ṣe é di àìlẹ́kọ̀ọ́ tonti pé a ti mà pé gbogbo dáhùn sáà nàbí ọba mú wa nínú kọ́ jẹ́ alukurani nínú kọ́ jẹ́ sunna bó bá jẹ́ alukurani bó bá jẹ́ sunna àtọ̀dọ̀ ta ni gbogbo ẹ̀ ti wá àtọ̀ lọ. a ẹ̀kọ́ pọ̀ fáwọn mùsùlùmí pé wọ́n bí anabi ní tààràtà tó bẹ́ẹ̀ náà ni àwa náà táwọn olùmọ̀ wa bẹ́ẹ̀ lọ́ọ́ ẹ̀ka máa ṣe o. ẹ ní sọ fún olùmọ̀ kan pé ẹ dákun ìbéèrè ta bẹ́ẹ̀ sí ẹ bá wo tíra dáadáa torí mi àwọn ẹ̀sọ́ bá bá pé ẹ̀rọ dáadáa tó ọ̀rọ̀ òbúrú bá gbọ́n àmà dáhùn. so ẹ̀rí pé àwọn náà béèrè pé wọ́n bí ní àtàwọn oníbàwà bí olúwa rẹ̀ wọn náà ní sọ fólùmọ̀ yín pé ẹ dákun ẹ bá yẹ dáadáa ń kọ ọ̀rọ̀ yìí à bí àwọn kan nù rìn wọ́n fẹ́ pé kí á bá wọn wọ́n ní nǹkan báyìí báyìí àní kòkòrò màtẹ ẹ bá gbọ́n àwọn àbáyé sí i wọ́n ní a ah, ẹyin tí wọ́n ti tọ́ kù a ah, ẹ ẹ ma lọ́yẹ́ pé nítorí lọ pẹ́pọ̀ ìsẹ̀gbẹ́ ọjọ́ orí ẹni tí ń béèrè nìdìrín já tó àwọn aṣọ pé tíra báyìí ní kẹ́ ẹ bá wa kà pé kíni onígbà ọba lẹ́kọ̀ọ́ àwọn àbáyé sí i torí ẹ̀dùn ti dé bí yín sọ fún lùmọ̀ ike ẹ dákun tíra báyìí ní ẹ bá wa kà àbí ibùbéèrè àbọ̀ ọ̀mí wọ́n tún ti pé ẹ̀dá kun fún àwọn abéèrè tẹ́ wá dà gan ẹjọ́ tíráwó láti lè rí àgọ̀ àgọ̀ mọ́tò torí pé béèrè mi wà nínú béèrè tẹ́ ń ṣe ó lè jẹ́ pé tíra mẹ́ẹ̀ẹ́dógún wọ́n kà kó tó bí béèrè kó tó bí dàrún mélòó ara fẹ́ kà fún ọ nígbà tí wọn náà bá wá mọ ọmọ èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ tún gbọ̀ ọ́ gbọ́dọ̀ máa gẹ ẹ̀rù tíra rẹ̀ ẹ̀ẹ́ tó ń ta á yọ ọmọ pé awọ àrí àbí bẹ́ẹ̀ kọ́ yọ àrí pé ìmọ̀ rẹ̀ nǹkan kò jiná fa ẹ̀yin náà gbọ̀n ẹ pé ń bọ̀ ọba kọ́ ọmọ wàá mà nípa fóònù wọn lẹ́nu ọba mi lásìkò jẹ torí ẹwọ ẹ̀kọ́ ń bẹ ní ọ̀rọ̀ tẹ rí yẹ alówó nàkà wọn máa bí wọlé rí wà nàbì sọlá ṣe torí tí ànábì ọba kájọ sùn Ọlọ́run ní ti lá ànábì òun ni wọn bi léèrè tí ọba lé sí lọ́dọ̀ rẹ̀ ní tààràtà ànábì ó retí èsì lọ́dọ̀ Ọlọ́run àwọn tàbí náà ó sì ṣe sùúrù wọn ò tó ẹrú tí ọmọ gbọ́ ànábì lẹ́nu yà á ti bí látàná ẹ̀ dáhùn kò tí máa ti jẹ sábà yìí. wọn á ti ṣèbéèrè wọn mọ̀ pé èsì ò tí ì dé bẹ́ẹ̀ náà tí wọn náà bá fi olùmọ̀léèrè ní tọ́sọ fún ọ pé òun ọ̀mọ́ ni mọ̀ sọ pé ẹ wàá bá àtìrà wa lọ́la ìmánì sí o lè jẹ́ pé lọ́la ní ti ka nǹkan kan nípa ìwà sọ fún so nítorí délé bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bẹ fún ẹ̀kọ́ kíkọ́ gan sòtẹ́yìn ọba wa ń lẹ́kọ̀ọ́ àti kẹ́kọ̀ọ́ kìí rẹ́kọ̀ọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ sáwọn universities láyé sẹ́kọ́lódò ní òkú mẹ́. dakhaltu fiha jahilan mutawadi'an wa takharrajtu fiha jahilan maghrura. níjọ́ tó university aláìmọ̀kan ti ń tẹríba onáwó máa ń gbé àti gbogbo ẹ̀mí náà wọ ẹ̀mí náà wọ ẹ̀rú ọmọ bá kíkún ọmọ sọ̀rọ̀ kíkún ọmọ ọmọ wò pé arúgbó wálé níjẹ́ tó bá fẹ́ jáde yọ àtàwọn ẹ̀ yọ àgbé mókè pé yọ ẹ̀ aláìmọ̀kan ti ń tan rẹ̀ jẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń jáde yunifásitì generally níjẹ́ tó wọ ọbẹ̀ bóyìnbó náà lọ́ba ń kọ́ ọmọ wò pé tóyìnbó tèmi ti sound lẹ́gbẹ̀ẹ́ tàwọn ọmọ kọ́ni tí wọ́n sọ̀rọ̀ òdí tètè fẹ́ẹ́ dá sí ọmọ pàtẹ́yìn nígbà tó bá ti pé sọdún àkọ́kọ́ sọdún ẹ̀kejì sọdún ẹ̀kẹta sọdún ẹ̀kẹrin tó bá dẹnu ọ̀nà yunifásitì ọ̀ àfimókè pé yes we now know everything while you, you knew nothing. torí pé súnà ọ̀rọ̀ ní ìgbéraga ti pọ̀ jù kọ́ mi ìyẹn lórí rọ́ torí di eléyìí ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ yunifásitì sùn yóò máa ṣe ìbéèrè akọ ìbéèrè ọmọ tí ò lẹ́kọ̀ọ́ àwọn wa máa pàtì ńbẹ́lá rẹ̀ ńbẹ́lá rẹ̀ ńbẹ́lá rẹ̀ bí ṣe jáde náà nù àìmọye tó ń gbé dìgírí ká tó lẹ́pẹ́ kọ́ wọ́ọ̀dì secondary level wọ́n pọ̀ nítorí pé kò rí nǹkan kan ó sì wà nù ẹ̀kọ́ kí ó bẹ́ẹ̀ lọ́wọ́ nù ẹ̀kọ́ òwe ó sì wà nù ẹ̀kọ́ kátọ̀rọ̀ lásán lọ́wọ́ nù ẹ̀kọ́ ẹ̀rọ ìjọpọ̀ technology náà tí ò ní mọ̀ kankan ọ̀nà wo ni okùn gbà wọnú àbẹ́là kan mà tẹmánikà ọwọ sọ ni sáàni sọ àwọ ọkọ tẹkinọlọjì àmọ́ àmọ́ pé wọn kì í bọ ni òun sì máa jásọ yóò máa ronú so torí délé yẹ alóhùnẹ́ka ẹ̀kọ́ ń bẹ nínú bọ́ọ̀lù wọn bá ti ṣe wípé ànábì ni wọn bí léèrè tààràtà wọn sọ pé wà wà á bí ọlọ́run rẹ. عن الشهر الحرام قتال فيه nípa àwọn oṣù àbọ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àmọ́ ṣẹlẹ̀ látàrí àṣìṣe wọn ò máa mọ̀. eléyìí túmọ̀ sí wípé oṣù wọlé oṣù ọ̀wọ́lé látàrí ẹjọ́ kété gbogbo èèyàn ló máa ń tètè mà. sẹ́wọ̀n kí dọ́tù sù wọlé gangan àwọn ọmọ kò sùn tù wọlé ẹni tó mọ̀ lọ́mọ àwọn bí oṣù Jumadal Akhira làwà wọn ọmọ kò sùn rọ́jà bù tù wọlé. tọ́ Rabbana la tu'akhidna in nasina aw akhta'na ọlọ́run á kún mọ́ fìyà jẹ wá látàrí tá a gbàgbé tá a fi ṣe wa àti ń tá a pàṣẹ fi hùwà wọn ò máa mọ̀ inú wọn ti pa ẹni tí wọn pa ń jọ yẹn wọn yàtọ̀ sóso òyìnbó sẹ́wọ̀n pé tí wọ́n bá ní kíní kan lára ní ìsìn ọgọ́ tàbí sẹ̀pítẹ́mbà bẹ̀rẹ̀ sẹ́wọ̀n wò kíkan pípé òun yọ àbí ọ̀yọ́ kọ́mọ yọ torí pé kíni kàlẹ́ndà lẹ́ ń wò ṣé ìmọ̀ dàtì kì í dàtì. níta ni ti kàlẹ́ndà òyìnbó ọdún mẹ́wàá lẹ́ni tí ó sì ní same state ẹ má gbà sí september ah february twenty eight àbí twenty nine easily látàrí bí nọmba ọdún ṣe jẹ́ islam kọ́ wọn á fi kàlẹ́ndà kan bẹ̀ gbàlódé lẹ́yìn tí kọjọ́ kò kò mú gbàlódé báwo kò sí kàlẹ́ndà kan tó lè sọ̀gbà tó sọ bẹ́ẹ̀ rẹ̀ fún wa ojú wọ́n sì béèrè lọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam asma shahru haram yasalunaka ani shahri haram mélòó la kó sun yẹn mẹ́rin kí wọ́n á lóbi tọ́lọ̀ ti sọ pé ashahri haram yasalunaka ani shahri haram ashahar lédè lárúbáwá bó lẹ́sẹ̀ tuma rẹ̀ sóṣù kan ní àbí abimẹ́ta àbí mẹ́ta náà. Eh, ṣùgbọ́n nínú òfin ṣẹ̀ríà oṣù pípọ̀ ṣaharu nílò oṣù kan kéde aṣaharu tí ó bá ti ní alẹ́ bàtí láàrin oṣù kan tí wọ́n sọ pé aṣaharu ó kárí gbogbo oṣù nítorí alifọ̀ lam yẹn alifọ̀ lam tó wà níbẹ̀rẹ̀ rẹ̀ yẹn wọ́n ń pè ní lidagorokil jins alamatun min alamatil umum. alìgbàdì láàmì ẹ àmì kan nínú àmì pé ọ̀rọ̀ yìí kárí wọ́n máa bí ọ léèrè nípa àwọn oṣù àbọ̀wọ̀ bí rẹ̀ ti gbọ́dọ̀ jẹ́ mi kéde nípa oṣù àbọ̀wọ̀ wọ́n máa bí ọ léèrè nípa àwọn oṣù àbọ̀wọ̀ nítorí wípé aláǹ tó wà lára rẹ̀ yẹn ìnànà gbogbo oṣù àbọ̀wọ̀ mélòó ẹwọ̀rọ̀ ọlọ́sọ̀ ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين والكتاب في àti tíra lẹ́tùmọ̀ rẹ̀ ni àbí àti àwọn tíra àti àwọn alif wà láàmì lẹ́sítọ̀rọ̀ kìlìjìn bìdálì ọlọ́ni wà nàbì yìí kọ́sọ́ pé wà nàbì wà nàbì yìí àtàwọn ànàbì ìyẹn ni pé tíra mi náà wà lùkútùbù torí alif wà láàmì tó wà mẹ́ lẹ́sítọ̀rọ̀ kìlìjìn tọ́ yẹtẹ̀lúwìn ká ní sẹ́hìrì haram wọ́n pè ní oṣù àbọ̀wọ̀ àti mọ̀ndọ́fà torí pé ọlọ́run bá ṣe kájà léèwọ̀ mbẹ́ ó ti kásàbòsí léèwọ̀ nínú ẹ̀ ẹ dákun ìgbà wo lọ́tọ́ kásàbòsí náà kò sí gbogbo ìgbà lọ́lọ́run sábòsí ti ṣe léèwọ̀ ṣùgbọ́n ọlọ́run tún wá ṣe ṣíṣe léèwọ̀ ní ntọ́kan pátọ́ lágbára púpọ̀ ní oṣù mẹ́rin. ya ibadi inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tadalamu ẹ̀yẹ́rù mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mo sì ṣe wọ̀ láàrin ẹ gbọ́dọ̀ ní àtàbòsí fúnra yẹn torí délé àwọn tó abọwọ yẹn wọn máa bí ọlẹ́rìí nípa wọn ọlọ́ni olùpẹ̀tàlón fìhí kẹbíir a ti mọ̀ pé gbogbo bí tá a bá déré kúl nínú kùránì àmì kéèké sọ̀rọ̀ ànábì ni sallallahu alaihi wasallam ní gbogbo àkùránì ọ̀rọ̀ ọlọ́ọ̀ni sọ fún wọn dá wọn lóhùn àtẹ̀yìn kan èèyàn máa sọ̀rọ̀ fúnra rẹ̀ yóò tún wọn máa sọ pé dá wọn lóhùn tẹ̀yìn gbádùn èèyàn gbádùn bàtẹ́nì kan kan lẹ̀kùn ní salamu aleykum ẹ wá ń sọ fún ẹ̀mí ara yín pé dáwọn ló pé wà aleykum salam ẹ sọ jáde bẹ́ẹ̀ pé dáwọn ló pé àwọn ọmọ wọn pé ibi ò ní ṣe wọ bàbá yìí ọgbà tó ṣùgbọ́n tẹ́ bá ti rí inú àlùkùrán ni pé ọlọ́run sọ pé qul huwa Allahu ahad qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas qul ya ayyuhal kafirun sọ fún wa wípé ká jagun nínú ẹ̀ ẹ̀rẹ̀ ńlá ni ó túmọ̀ sí kọ́rọ̀ ta ni Allahu Rabbul Alamin ọ̀rọ̀ lọ. sáà lè sọ pé gbogbo kúlkúl ká jagun náà kúrò àǹtí rán nàbí ti kú. kí ló dé jagun náà kúrò kò sí ọ̀rọ̀ lọ tọ́ bá lè máa ma já nǹkan fún inú ẹ̀ ó di kèfèrí. ẹ̀tọ́ sí báwọn kan olórí Libya ń sọkúsọ Kọ̀dáfì ó ní gbogbo kúl tó wà nínú àlùkò láti kájà kú pẹ̀lú ànábi lọ́lọ́run bá wọ́n ti kú káma wá sọ ọ́rùn bíi pé yasalunaka ani shahril haram qitalin fihi qitalun fihi kabir a ọjà àlùkò láti mọ̀. torí délé àbọ̀dọ̀ síbẹ̀ o lẹ́yìn náà wọ́n àlè máa mú mi náà tí wọ́n fẹ́ kírun fáwọn èèyàn ní àwọn olódò mi náà láwọn àwùjọ wáyé tó fẹ́ kírun fáwọn èèyàn ọwọ́ àti kébà tí àwọn bọ́ọ̀lìn àmín Allahu ahad ọwọ́ à ẹ tètè fìrún lẹ̀ rí nǹkan mi ní kéwọn kí alukurani tó lọ́n sọ̀fà nàbí sallallahu alayhi wa sallam ma kí ló mú ọyọ kú. tó láti gbọ́ pé nìkan náà ti bẹ́ẹ̀ rí nílẹ̀ Yorùbá yìí náà wọn náà lè má mú kan ti bẹ́ẹ̀ ń bò jẹ́ kékeré sí ìdánwò wọn ti sá ti torí ẹ̀ ẹ̀wọ̀n tó bá gbé ìdánwò ni á ti mọ kàdá á ti mẹ́ tó wúlò wọn ò ní jẹ́ lómi ò débẹ̀ kéde torí fún wọn rẹ̀ tó bá débẹ̀ yọ bàbẹ̀ jẹ́ ni nígbà tó wá mú alukurani tó sákan láàkí tó yọ èwo lákùmọ̀ torí pé alukọ́wùlù fẹ́ bàá kẹlùkọ́wùlù fẹ́ kúlù tó bá ti lè yọ apá kan alukurani dànù á jẹ́ pé gbogbo alukurani lọ yọ dànù torí ọ̀dọ̀ wa o ọlọ́ni ká nàbí ọ̀dọ̀ àwọn lóhùn pé qitalun fihi kabir qitalun fihi mubtada kabir khabar ọ̀rọ̀ ti pé mẹ́wọ̀ sọ fún wọn kájagun nínú àwọn oṣù àbọ̀wọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nítorí béèrè ọlọ́run ti dáhùn ọlọ́run bá yẹ gbàlágòsì ẹ̀dẹ́ka náà ká máa kọ́ ìṣèdọ́gba ọ̀pọ̀lọpọ̀ gbani ó bi wá léèrè nǹkan nítorí pé ẹni tí wọ́n bi wá léèrè nípa rẹ̀ aníjà pẹ̀lú ẹ̀ àmọ́ pẹ̀sùn náà fi kàn kò rí bẹ́ẹ̀ àwọn amáàmà sọ pẹ̀sùn bẹ́ẹ̀ náà lórí torí pé àwọn ọmọdé ń wọ́n náà dábì sí dáná di rẹ̀ kí yọ jẹ́ àwọn asábòsí fún lè tọ́ lọ́wọ́ bá wọ̀ fẹ́ ọlọ́wọ́ sábòsí o àbọ̀dọ̀ jálábòsí o ẹ sọ òdodo kódà kó ti kẹ́yìn òdodo wọn tàbà sẹ́nu fáwọn ẹrú ọlọ́run tó tọ́ sẹ́jẹ́ mùsùlùmí àwọn ni wọ́n lùgbọ ọlọ́run ní ìsìn wọ́n ṣe ń tọ̀wọ̀n fẹ́ ká ṣe lákòókò tọ́lọ̀ ń ṣe ṣíṣe bẹ́ẹ̀ léèwọ̀ ṣíṣe bẹ́ẹ̀ léèwọ̀ lákòókò yẹn lọ sọ ti tọ́lọ̀ ń fẹ́ pé kẹ́ ṣe ń gbà náà ọlọ́run wá sì torí pé àwọn ẹrú òun tòótọ́ ló ṣàṣìṣe yìí kọ́lọ́run wá sọ pé ẹ ká jagun nínú àwọn oṣù àbọ̀wọ̀ yìí kò burú tó bá pé mùsùlùmí ló ti bẹ́ẹ̀ la ilaha illallah ọlọ́run ọba sọ fún wa nígbà nígbà jagun nú ẹ ẹsẹ̀ ńlá ni bẹ́ẹ̀ náà lọ́ọ́ ẹ̀ka àánú ọmọ sí àgbọ̀dọ̀ tàbó sí ẹ má ti torí pé ẹnìkan ẹ fẹ́ràn rẹ̀ kẹkàn gbé lẹ́yìn rẹ̀ nítorí pé ẹ bá fẹ́ràn rẹ̀ ẹ sì fẹ́ràn ẹnìkan kẹsì tako ń torí pé ẹ fẹ́ràn rẹ̀ ọlọ́ni kólókè àti sọ kí apá kan nínú àwọn sọ pé àyà yìí o ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ kí ni ọlọ́run ti parí wọn lọ́nà sọ pé faqtulul mushrikina haythu wajadtumuhum ẹ máa pa àwọn ọ̀sẹ̀ bọ̀ ní gbogbo ibikíbi tí ẹ bá ti bá wọn a sì ti sọ wípé àyà yìí tó wà nínú gbígbóòrò ìyẹn ni ká máa pa àwọn ọ̀sẹ̀ ní gbogbo àyíká ìṣẹ̀bá ti rí wọn ní gbogbo àyíká ìkéṣe ní gbogbo àkókò yòówù torí ẹ̀ kọ̀sẹ́rì ń bẹ̀ yẹn ipò ńlọ parẹ́ bákan náà mú wa kó lè jẹ́ kó ńlọ parẹ́ títà ọba parẹ́ ni wa ẹ máa bá gbogbo àwọn ọ̀sẹ̀ jagun lápapọ̀ wọn lẹ́yìn ìgbà tó náà wọ́n bá sọ torí lè òun náà pọ̀tọ́ka sí i torí gbọ́dọ̀ wọn bọ̀ sọ yìí pé ẹ máa pa wọn ní gbogbo oṣù ọlọ́wọ́n ọba ó sì kásàbò sílé wọ̀ nínú àwọn oṣù yìí báyìí ọlọ́ni bẹ̀rẹ̀ tọ́kùlẹ̀ mú fi hinna àǹfọ̀sọ̀ ẹ gbọ́dọ̀ fòfin fún orí ara yín nínú àwọn oṣù yìí. torí délé ọlọ́ni kólkìtà ló ń fi èyí kẹ̀bí rẹ̀ wọ́sọ̀dún àǹsẹ̀bí lè la wọ́sọ̀dún. àìsẹ̀ béèrè là ọ̀rọ̀ tuntun ọlọ́run ti dá àwọn lóòótọ́ tí wọ́n béèrè ọlọ́run á béèrè ọ̀rọ̀ tuntun ọlọ́run ni ká dín ní lọ́nà ká dín ní lọ́nà àti rọ́nà gbàdé bí ọ̀nà ọlọ́run ká dín ní lọ́nà àti ṣe Islam ká dín ní lọ́nà àti bàbá nàbí wa wọ irú ìtàn bàbá mi náà máa ń ṣe ó ṣe pé bá gba Islam wọn aláwọn ó fún tọmọ wọn bá gba islam wọn lọ bá tiẹ̀ jẹ́ kìí ṣe lójú ayé ìdáwọn ńlọmọ ti ṣe mùsùlùmí tọmọ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé súnà nẹ́bì sallallahu alaihi wasallam àwọn bàbá bàbá wọn ní kìí ṣe lójú ìdáwọn lọmọ àwọn nítorí wọn wọ ṣòkòtò àbúrò rẹ̀ nítorí pé kí ni tí ṣòkòtò ọba ti balẹ̀ wọn ní ṣòkòtò àbúrò lọ́wọ́ ìtòwò àwọn nìkan wọ ṣòkòtò ẹ̀gbọ́n wa kọ́ wọlé tọ́mọ bá ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé súnà wọn aṣọ dọ́ta wọn ò ní fẹ́ rí má subhanallah ilaabi ìmọ̀ ẹ̀dí àwọn èèyàn lọ́nà àti gba ọ̀nà ọlọ́run ọba àti tọ́bẹ̀ wọ́n kún fúrún bèyí àti sísá ìgbàgbọ́ sọ́lọ̀ ọ̀gán ẹ̀mọ̀ fún akẹ́fẹ́ ní dí àwọn èèyàn lọ́nà láti ṣe islam ẹ máa rí kẹ́ni kẹfẹ́ ṣe islam wọ́n fojú ẹ̀ rí mà láwọn kẹfẹ́ rí àkọ́kọ́ wọ́n fojú ẹ̀ rí mà kò ní rí lẹ́gbẹ́ mọ́ kò ní rọ́nà gbà kọ́dà wọ́n gba débi pé wọ́n bọ̀ ìkọ́tì àwọn sùnmí bẹ́ẹ̀ nìkan gbọ́dọ̀ tajà fún wọn máa ẹnìkan gbọ́dọ̀ rajà lọ́dọ̀ wọn ẹnìkan gbọ́dọ̀ fẹ́ ọmọ wọn ẹnìkan gbọ́dọ̀ kọ́mọ fún wọn. torí kí wọ́n lè bá fi Islam sílẹ̀. wà kó fúnrun bíyì bẹ́ẹ̀ kásá ìgbàgbọ́ sọ́lọ̀ ẹ̀mọ kèfèrí kí ni túmọ̀ kèfèrí gan ọ̀tàkọ́lọ̀ kèfèrí jíjẹ́ kèfèrí náà tọ́tàkọ́lọ̀ gbọ́dọ̀ sì takọ́lọ̀ ọ̀gbà ọlọ́run lọ́ba tá a sìn à ń bọ̀ síbò pé ó sìn bọ́ba gbọ́ ọlọ́run bá a lè sìn àti tún lè sìn nǹkan mí pẹ̀lú ẹ̀ ó di mùṣírikí ọ̀sẹ̀ bọ̀ wà kó fúru ń bèyí àti títí àgbàgbọ́ sí ọlọ́run ọba lè jẹ́ àtúfún àlẹ́ sọ́dún ànsẹ̀bìlélà wọ́n fi tì sára títí àwọn èèyàn lọ́nà àti gba ojú ọ̀nà ọlọ́run bákan náà sísá ìgbàgbọ́ sọ́lọ̀ wàlùmẹ́sídì haram bákan náà dídí àwọn èèyàn lọ́nà àti dẹ́mẹ́síláṣí àbọ̀wọ̀ eléyìí jẹ́ afọ́n aláṣẹ́bí lìlá ìlọ́fà ló fi gba kẹsọ̀rọ̀ wọ́sọ́dún àǹṣẹ́bí lìlá wọ́kùfùrún bìyí wàlùmẹ́sídì haram wàlùmẹ́sídì haram bí ọjà afọ́n aláṣẹ́bí lìlá lọ́ba ló fi gba kẹsùrọ̀ ìyẹn ni pé dídí yẹn lọ́nà àti gba ojú ọ̀nà ọlọ́run ṣíṣe kèfèrí sọ́nà dídí àwọn yẹn lọ́nà láti dé mẹ́tíláṣí àbọ̀wọ̀ gẹ́gẹ́ ti dí ànábì sọ̀rọ̀ bá àṣọ́nà lọ́nà lóríṣiríṣi wọn ò jẹ́ kírun mọ́kà wọ́n lé mọ́kà wọ́n tún lọ Mẹ́dínà wọ́n tún fẹ́ wá wọ́n tún jẹ́ wá. wọ́n yẹ kúrọ́jù ahlihi min àti lílé àwọn ará mọ́kà kúrò nínú mẹ́kà akbaru indallah olótú jùlọ dọ̀lọ́ sẹ́mi pé bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run sọ pé qul qitalun fihi kabir dáwọn lóhùn wípé ká jagun nínú àwọn oṣù àbọ̀wọ̀ yìí ẹ̀ṣẹ̀ ńlá ni o ṣùgbọ́n ìtẹ̀kẹ̀fẹ̀rí sọ́lọ́ ìdí àwọn èèyàn lọ́nà ojú ọ̀nà ọlọ́run ìdí àwọn èèyàn lọ́nà àti dẹ́mẹ́sílásí ọlọ́run àti lílé àwọn ará maka kúrò maka àkọ́bárù ó tóbi jù lẹ́sẹ̀ àyìndà lọ lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe lọ́dọ̀ èèyàn subhanallah wọ́n sọ pé fúlànù kabir wà ìlànà akbar lágbájá tóbi tàmẹ̀dúnkọ́ ó tóbi jùlọ. èyí táwọn mùsùlùmí ti ẹ̀ṣẹ̀ ńlá ni ṣùgbọ́n ìta yìí ń kọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó tóbi jù ní ńlá lọ. wal fitnatu akbaru min al-qatl ṣùgbọ́n o fìtínà torí pé gbogbo ń ta kálẹ̀ yìí kálẹ̀ yẹn lé ẹni kálẹ̀ ń lu rẹ̀ káwọn jẹ orí bi ìjọsìn dé kó débi ìjọsìn ká máa lé ká fìtínà wọn pélé yẹn akbaru min al ọlọ́run ló tóbi ju fún ọ̀pá yẹn lọ ó tóbi ju fún ó ṣekú yẹn lọ ń jọ rẹ ti sìn wọ́n lé ọ̀gá ó burú ju wọ́n pààyàn lọ ó kú pa ọ́ sọ̀ntorí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀dá pààyàn ọlọ́run àwọn ẹni tó jẹ́ pé wọ́n fi sínú àwọn èèyàn díẹ̀ wọ́n ti wọ́n rẹ́ ti ṣe ọmọ fẹsẹ̀ sí àbúkọ́ wọn ti ń kọ̀rọ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ sí ìrántí ọlọ́run àbúkọ́ ṣe ń kọ̀rọ̀ wọ́n fẹ́ kí àwòrán àbúkọ́ ṣe ń kọ̀rọ̀ nítorí tí wọ́n bá gbá mú àfa òfin jẹ́ ẹ̀rí ìmọ̀ àwọn ló ń fẹ́ kọ́ kí ó ibi tí ti ń ka síra rẹ̀ wọ́n kó wọ́n dà á kan ga àwọn òní kankan fi léyìn ẹsẹ̀ owó dáńgbà sí ó sùn bàbá má bẹ́fẹ́ lẹ́ àtìyá wọ́n fa wọ́n dà á kan ga wọ́n ti gbàgbé pàwọn làwọn mú tó gbogbo ẹ̀ lóríṣiríṣi wal fitnatu akbaru minal qatl fìtínà ó burú ju kọ́ pa ẹ̀ lọ ẹ kúkú pa á ẹ̀pá ẹsẹ̀ kẹ́pá kò tó fitina dẹ́sẹ̀ tó ti pé ẹ̀rì ẹ̀rì bàbá láyà tẹ̀ bá pa yín àti pé ìyá àti ọ̀jẹ̀ yín láàrin fìtínà ń kọ́ yọ kọjá yọ kọjá sísun torí délé ìjà sọ̀rọ̀ fún fìtínà àwọn èèyàn táwọn àwùjọ wa ṣe pé à ara wa lórí fìrìfì mùsùlùmí sí mùsùlùmí à ń ara wa wá à ń ara gan pàápàá jùlọ tí nǹkan máa ti dẹni tó fẹ́ tẹ̀sán òdodo tó fẹ́ di ojú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam wọ́n fi dín àwọn gán gán ni wọn ò ní fẹ́ rí mi wọn láti tó bá sọ̀rọ̀ wọn àwọn fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tó bá hùwà wọn ni àá ah, lè má jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tiẹ̀ wọn ò ní fẹ́ rí nítorí pé ó wù wọn kí gbogbo èèyàn orí máa fẹ́ rí torí kí wọ́n bá rí gbẹ́nìkan náà rìn dọ̀tí. torí pé tẹ́nìkan bá mọ́ táwọn yòókù wà ní ẹni tí ara rẹ̀ yóò tètè hàn àmọ́ tí gbogbo máa kú dọ̀tí kò sẹ́ni tí ó rí pẹ́nìkan dọ̀tí torí délé ọ̀dọ̀ wa jẹ́ ẹ má jẹ́ àjẹ́ fìtínà ọmọ wa nínú ẹ̀sìn Islam sẹ́sìn dáadáa tí lè ṣe dáadáa bẹ́ẹ̀ lọ fún lè dúró lórí rẹ̀ jíjọ kú ìwọ náà tó sì kù dé káàtó fún kọlọ̀ ń dàkún jẹ́ kémi náà dàbí àwọn lágbájá yìí. kí wá sí pé ká máa ṣe dáàdì rẹ̀ ká máa bàjẹ́ ká máa bẹnu àtẹ́lù ká máa jẹ́ fìtínà fún torí pé fìtínà yẹn ó léwu kọ́ ọ̀pá yẹn lọ́kàn kọlọ̀ ló sọ̀rọ̀ yẹn ó ní wọ́n fìtínà tú akbaru mìíràn pàṣẹ fìtínà ó tóbi jù ká pààyàn ó tóbi jù ká pààyàn bẹ́ẹ̀ náà àwọn àfẹsọ yìí tó ti gbẹnu kì í dúró fìtínà ni ẹkúkú pa kẹjọ sẹmi àmọ́ tó bá ti yọ ọ̀rọ̀ rẹ̀ tó bá jókòó ọ̀rọ̀ rẹ̀ tó bá dìde ọ̀rọ̀ rẹ̀ á ẹpa kẹsìn kẹjọ sẹmi torí pé àmọ́ afẹnugba yẹn jẹun tẹrẹ nu tẹrí mu á fìtínà ńlá ni o téèyàn bá tiẹ̀ sọ ẹnu rẹ̀ pàtàkì jùlọ téèyàn bá sọ ẹnu fìtínà ńlá ni wọ́n fi tínà ẹlòmíì wọ́n fẹnu wọ́n fẹnu ṣe fi tínà rẹ̀ títí kò tiẹ̀ máa ti ń ṣe máa láyé gbàtó náà ká wọn kún ṣe ni ọ̀yẹ́ kí wọn náà ká wọn kún nítorí pé àwọn oníbàjẹ́ èdè àwọn onífẹ́ ẹ sì rí ẹ̀gàn tí ẹlẹ́gàn ti ń pa látẹ̀sìn tí ó kún àgbọ̀n kò lè kún àgbọ̀n láéláé lódodo tó ń bá ń gbọ́ yóò máa dùn ọ́ máa má tiẹ̀ fetí sílẹ̀ láti gbọ́ torí tí o bá fetí sílẹ̀ láti gbọ́ ìgbà náà ni ó jẹ́ fi sínú àfọ̀ níta àwọn náà sì ń fẹ́ ni kó ọmọ gbọ́ látọ̀dọ̀ ẹlòmíì ètò lẹ́nu àwọn so kí wọ́n á ní tí ọbẹ̀ ní irin lára tí yàn yàn bá ń bínú ẹ̀dá kí lọ́bẹ̀ nílá kó sùn ẹ̀sìn mọ̀ pé yàn mí yàn mọ̀ lè wo rélùwé àbí òwò sẹ́rú torí ẹ̀ fìtínà láìsí wàhálà ni kò sí tàbí ṣùgbọ́n pé wàhálà ó ti burú tó kọ́ pààyàn ẹ wàá rí kíláà àwùjọ kọ̀ọ̀kan àwọn fìtínà ti pọ̀ jù àwọn tí máa fìtínà yẹn ti pọ̀ jù bàbá jẹun ní tẹwọn lọ́rùn bọ jẹun kò ní tẹwọn lọ́rùn bọ bá wọṣọ kò ní dùn mọ́ wọn bọ wọṣọ kò ní dùn mọ́ wọn bọ bá ga kò dùn mọ́ wọn bọ bá kúrú kò dùn mọ́ wọn bọ́ba pupa òdùmọ́ wọn tó bá dúdú òdùmọ́ wọn àwọn ò sì dá nǹkan kan wọn ò dá nǹkan kan dá torí délé lóòótọ́ fìtínà léwu ju wọn pa ẹ̀ lọ ṣùgbọ́n títí ẹ̀ ti lè ní ìsinmi náà ni pé kọ́ má kó ń gbọ́ kọ́ gbọ́ kọ́ má bí wọn kọ́ dá wọn la kékuku so ṣùgbọ́n tó ní fitina tó ní fitina ọmọ ya rẹ̀ ọmọ gbowó alifitina tó akbọ́rú min alqatl nínú ayé àti ti síwájú ọlọ́ni wà alifitina tó ashaddu min alqatl olùlé ju fún ọ̀pá yẹn ọ̀dọ̀ wà ní ọmọ ẹja dínà tí gbogbo tí ọba dá kí wọ́n jẹ́ olùṣèyàn ní oore olórí tí wọ́n máa fi ọ́ ní olùfitina yẹn gbà mí ọkọ ní òun fìtínà ìyàwó ó fìtínà rẹ̀ débi kó tukọ̀ palọ̀ tí ó bá wọ̀ kọ́ wọn lé wọn máa kọ́ wọn lọ lé wọn mọ̀nà àbúrò fìtínà rẹ̀ tó fi kú gbà mí ìyàwó ní ó fìtínà ọkọ yóò tẹ gbẹ̀mí lẹ́nu ẹ̀ bí ọkọ bá ti ń bọ́ rí ní òtún máa hàn lẹ́sẹ̀ fìtínà ọmọ kọlu ra kúkú pa á sinmi. ọ̀rẹ́ ní fìtínà ọ̀rẹ́ gbà mí ọ̀rẹ́ lẹ́lẹ̀ na fìtínà lẹ́sì máa mọ ọ̀rẹ́ aládùúgbò ní fìtínà aládùúgbò ń gbà mí o ojoojúmọ́ ariwo náà ojoojúmọ́ ayé ariwo àwọn ọmọ ọ̀rọ̀ kan tó lè kéèyàn lè fi pẹ̀lẹ́kùtù yanjú yìí ariwo ni gbàmí mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí bàbá ọmọ tí ìyá ń gbà mí wal fitnatu akbaru minal qatl ọlọ́ni fìtínà ó tóbi tó wọ́n pààyàn lọ. bí àdẹ́kùn rẹ̀ bí kájínà sí tí fìtínà bá pọ̀ orí máa ń sáni orí máa ń sá wàlúwà nítorí pé torí bá wá tí ọba ní fọkànbalẹ̀ lọ́lọ́ tí dáadáa bá wá tí ọba aráyè jókòó tí wọ́n fìtínà rẹ̀ yọ̀kẹ́ nìyí nítorí pé kálukú ló ń fẹ́ ìrọ̀ kálukú ló ń fẹ́ wàhálà fìtínà kì í ṣe nǹkan rí ìsọ̀nà tó dáa wal fitnatu akbaru minal qatl nínú fìtínà ni kẹ́ ẹ máa ṣàtìrá yín ẹ máa ṣàtìrá yín ìpè kòkòrò sẹ́mi ni hàn ẹ sì takàtì wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n bá lè pa àwọn lọ sí sọ̀lẹ́bù lẹ́jà bá ní wọlé ọ̀ka pariwo ẹgbẹ tútù ní kìnnìkan ní wọn máa ṣàfihàn ojoojúmọ́ lórí àkìtà ojoojúmọ́ lórí tẹ wọn máa di pa àwọn egun òkú táàbì sí kínní wọn máa ṣàfihàn wọn ṣàfihàn kù wọn máa wá gbẹ gbóná ká gbẹtẹnìkan tẹsẹ sùn tí ń wóoru wọn ni làwọn wá ká ẹ dá kó kéde kó wọn bọ ọhọdà mọtò kàtí ò ti wọ nàìjíríà pa. tẹnìkan ò tí ì lórí ó ní gbẹ̀tà ẹsẹ̀ sùn ní ìsinmi títí ń wo so fitina ni wọn pe gbogbo eléyìí dẹ́ wọ́n da àrùn ọkọ̀ àti àwòrú fìtínà wọ́n pè é àrùn bàbá àtọmọ kan dàrú fìtínà wọ́n pè é dẹ̀ máa kọ́ da àrùn ọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀rù ni wọ́n pè é kọ́ ọmọ wọ́nà láti kókú tàbọ̀ ọmọ di ọjà ńgbà ni pè orí kọ́ ra lẹ̀ kọ́lọ́bà àrílé rẹ̀ kọ́ ọwọ́ àlọ́ ìrìkúrì má bẹ́ẹ̀ fìtínà ni wọ́n ń pè é ọlọ́run sọ pé wà fìtínà tó àtúntò mi nàá tó wàláì kọ́ pa yẹn agbọ́pọ̀ ara lẹ̀ àríkọ́ sẹ́mi pé àti wà àmọ́ bí dáa sí sẹ́mi pé ńjọ́ kan yóò tí yóò mi wọ́n tún máa fi yé pé ìṣẹ́ òní kábẹ́ yẹn sẹ́ owó sẹ́ wọ́n san fún ọ. kọ̀wá màmá lọ lẹ tìmára lé ike kó má bàa rí kọ́tá kí ni wọ́n ń pè ni ọlọ́run sọ pé wọ́n mi nàá kábẹ́ yẹn sẹ́ láti bẹ̀rẹ̀ náà ní ṣe tán kí ni wọ́n ń pè wọ́n ń pè ọlọ́run sọ pé wọ́n mi nàá gbogbo àwọn ẹgbẹ́ òfò dáhùn yẹn ń ṣe òun náà ẹgbẹ́ bíríkìlẹ́yà ẹgbẹ́ káfíńtà ẹgbẹ́ gbẹ́nàgbẹ́nà ẹgbẹ́ ẹgbẹ́ kànga ẹgbẹ́ kànga ẹgbẹ́ kìíní gbogbo ẹgbẹ́ òfò gbogbo ẹ̀ fìtínà wọn. ìdí tó fi jẹ́ fìtínà ni pé tó bá jẹ́ gbẹ́ kígù ó lè bá àrójù kó lè bá àráyè àpọ̀lọ́ falùbáràkà jù àmẹ́gbẹ́ káró lè bá ní ìní àwọn ẹgbẹ́ tó fi jẹ́ pé ó fò fìtínà wọn pè ọlọ́run sọ pé wà fìtínà tó akbar mìíràn pàtó fìtínà ó burú ju kọ́ pààyàn lọ́nà àwọn ẹgbẹ́ yẹn ní wọ́n máa dìkítẹ́tì fún wa ní ìbá yẹn gbàtẹ́ ìbá yẹn ṣiṣẹ́ ẹ̀bọ̀dọ̀ pa lẹ́sàdá tó àwọn sì múlẹ̀ tọ́ọ̀bá tọ́ọ̀bá sí lẹ́sàdá kékeré kan gbé ọjẹ́ kókùn ó mú ọmì kékeré kan ń gbọ́dẹ́ pé tí wọ́n gbàgbọ́ nu àwọn ẹni òfò ilé ayé ọmọ wa lé ẹ̀yin fẹ́ dáwọ́ lé sẹ́kàn ẹ̀fẹ́ sí kankan ẹ̀ nílé sí. ọba àdìdé yóò gbéwèé kan níta àjọgbà tẹ́ ẹjọgbà ń bo ẹlẹ́wọ̀n làwa ni ẹ̀yìnsẹ̀ lẹ́wọ̀n á ẹlẹ́ẹ̀jọgbà so ẹlẹ́wọ̀n ni wọ́n máa dictate fún àkìsẹ̀ lẹ́wọ̀n mọtẹ sàkẹtùmọ lọmọràn wàkọtù wàlẹdẹtùm ọmọhàtùm àhàrà ìgbólẹ sàwọn yẹn dẹrú tó ti kó mìnira wa tó tó tó mìnira wa làwọn ìyá bí wa sáyé ọwọ́ àtọ̀kẹ́ dandan àfi báyìí náà lágbọ́dọ̀ ṣe ìmọ̀lẹ́ gbogbo wọn ti ń ṣe bẹ́ẹ̀ láyé tán ní lọ́síwájú fìtínà wọn ń pelé yẹn ẹ jẹ́ káwọn èèyàn lómìnira ìwọ bó ní lọ́síwájú nítorí pé ìjọba pé ọdún kọ̀ gbà ìjọba pé ọdún kọ̀ tà ó ní lọ́síwájú tó pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ àmọ́ gbà tí gbogbo yín bá ti jọ kórìọ bí àwọn ẹgbẹ́ dánrídánrí àwọn ẹgbẹ́ aláwo tẹnidẹ́sán àbí bẹ́ẹ̀ tẹ̀sí náà ní ìní ọ̀gá wà lù iná lẹ rí lọsíwájú tó pọ̀ rẹrẹrẹ tí ń sàn ó tún sàn dé lómi táàrí táàrí wọn lè gbé lata ẹgbẹ́ onírú ẹgbẹ́ oníyọ̀ ẹgbẹ́ eléèrè ẹgbẹ́ eléwédú ẹgbẹ́ ẹlẹ́fọ̀ ẹgbẹ́ ẹlẹ́gùsí sá kí alábìdà ẹjọ kí alábìdà ọlábìdà kankan fìtí náà wọn tó gbogbo eléyìí ẹ ní òmìnira ìgbà náà ní lọsíwájú máa ń dé yìí ọlọ́wọ́n bọ̀ fẹ́ wa fún fìtínà ẹgbẹ́ ọlọ́kadà jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n ń wá sí orí tẹ́ òtún ara ẹni ya ọlọ́kadà pé máa fi jẹun àwọn kan tó lọ dúró lọ́nà ọ̀kadà union of Ògbómọ̀ṣọ́lá àwọn tún kẹfì làwọn adùn rẹ àwọn aláìní tẹ gbogbo tó ẹkún kókó títì ọlọ́pàá náà tún dúró sẹ́gbẹ̀ẹ́ wọn kò ní lè sọ ń bọ̀ sẹ́gbẹ̀ẹ́ kúnjẹ làwọn náà ń gbà wọ́n máa gbàjọ àjọ àdáàbò twenty twenty naira ojoojúmọ́ tó o bá san lẹ́rọ̀ àwọn amúgbó tó ti múgbó láàárọ̀ kùtùkùtù omi ti mú gógóró wọ́n ní ọ̀sán òfin náà wọ́n ń pe gbogbo ìjẹ́ máa ọlọ́run bọ̀ fẹ́ fìtínà wọ́n fìtínà tó ẹ̀kọ́ omi náà kù. torí ẹja jìnnà tí gbogbo tó lè kó wàhálà báyẹn nù bìsí ayé wàláhì rọrùn lọ́lọ́run fẹ́ fún wa yuridu Allahu bikumul yusra la yuridu bikumul usra ọlọ́run ní rọrùn ni mò ń fẹ́ fún yín yín fẹ́ ìnira fún yín gbogbo ìjọba ti nìyẹn la àfi dínà ní ẹgbẹ́ eléwúrẹ́ bẹ́ẹ̀ kọ́ táwọn ọ̀rọ̀ pé tí orúkọ bá ti tó báyìí yé bá ra gbà lájọ gbà nínú ẹgbẹ́ apá gbọ́dọ̀ máa ta fìtínà wọn fi gbogbo eléyẹn ìjáwé ń lómìnira táwọn èèyàn ní sinmi nísìn ọ̀rọ̀ ẹran ní one thousand ó sì gbé ọkọ̀ ta ní two thousand tani ó gbé dandan àbí three lọ́tà ẹ mà pé ń jọ mi ìyẹn á máa ra nǹkan one thousand tó pé five hundred tàbí ó tún máa bẹ̀yàn fún tó rà àbẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ni bọ́jà ti gbàánu torí pé ọlọ́run mú ẹni tí ọ̀rọ̀ àjà wa ẹnìkan tuntun tó wá láti bí ọ̀sẹ̀ kan lọ́ba ní five hundred wọ́n san fún tọ́ra one thousand wàhálà òní mọ̀gbà tó sáré gbowó lọ́wọ́ ẹ̀ torí kò sí tọ́jẹ̀ ìgbà míì ọlọ́run nínú anú ẹ̀ nítorí òsì ra one thousand ọ̀rẹ́ ni wàá ra fifty thousand ẹ̀tọ́ ni ọlọ́run ṣe lẹ́tọ̀ fún sẹ́ni tẹ́ bá jọ gbà igbe five hundred tẹ́ bá ra nǹkan five hundred five thousand ní kẹ́ máa ta sẹ́ni kan bá fẹ́ ra fifty thousand kọ́ sọ̀rọ̀ kíkọ̀ ẹ̀kọ́ ọ̀tá bẹ̀ torí bóòtù ta kọ́ ẹgbẹ́ òkun ntẹ́gbẹ́ ń ẹ̀kọ́ ọmọ àtẹ̀lé fìtínà wọn pèlè yẹn fìtínà ó burú ju kó wọn pààyàn lọ mùsùlùmí ní gbogbo ibi tí mùsùlùmí bá ni máa fẹ́ àlàáfíà ni máa fẹ́ kọjá kí mùsùlùmí máa wọrú àwọn ẹgbẹ́ kọjá tó bá gbẹ gbẹ ha ara ni aráàlú èyí tẹ́tà ń gbà ní ten ten yìí báyìí sọ ní one one thousand kí ìdẹ̀kùn ọba aráàlú ni ah, a àgbẹ̀ bá ara lọ́wọ́ fi kọ́ ọlọ́wọ́ fi kọ́ sí jọba ìpè kí aró ní aráàlú sẹgbẹ eré nu bí sẹgbẹ eré nu tótó bá ní aráàlú yóò ní wọn náà bí òní ni ọ yóò ní ọ kí láǹfààní kí n kàn máa jókòó kalẹ̀ kí n má rí sẹ ẹjọ lọ sáǹfààní bẹ́ẹ̀ ibẹ̀ ni yẹn ti máa dilẹ̀ ẹ̀yin náà ti mọ̀ kọ́ tó bá dilẹ̀ ńkọ́ lè sú ránṣẹ́. ọlọ́ni wal fitnatu akbaru minal qatl wala yazaluna yuqatil. lónàkùn a ọlọ́run bá wa ọmọ tí ò tí ì pé nígbà tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí túmọ̀ yìí ọlọ́run láwọn kẹfẹ́ rí wọn ò ní yé máa bá yín jà ọ̀bànújà láíláí ẹ̀sìn mu wọ́tọ̀ ń tanra rẹ jẹ tọlọ́mọ ìyá rẹ kèfèrí mùṣírìkì ọ̀sẹ̀bọ̀tọ̀ wà lágboolé yín ọlọ́mọ ìyá nìyín nǹkan kan náà nìyín ìbídà yín pọ̀ lọ́wọ́ àtọ̀ yín di nǹkan kan náà là ìbídà wa pọ̀ yọ gbẹ̀tọ̀ rẹ̀ lágbọn pé ìbídà wa pọ̀ àmọ́ ìsìn nǹkan náà nípa pẹ́sìn yá wa. nítorí di eléyìí àwọn ò lè fẹ́ràn rẹ dérú láíláí ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọ̀nà bóòtù ti ṣe dára wọn làwọn ọmọ wa láíláí ọlọ́run ló sọ mọ́ àtẹ̀rà jẹ́ ike kankan náà ní wọ́n fẹ́ ọkùn dáadáa ẹnì kan fẹ́ ọkùn dáadáa nù wọn wọ́n lẹ́nu tẹ́ bọ̀ àǹkẹ́lẹ̀ yahudu wọ́n lẹ́nu nasọ́ra hàtẹ́ tẹ́tẹ́bi àmìlẹ́tẹ̀ ọ̀hún ọlọ́ni yahudi àti nasọ́ra wọn ní yọnu sí ọ láéláé títí tó fi dẹni tí ń serú ẹ̀sìn wọn. ibi ọlọ́run tún wá sọ ó tún wá gbé jáde pọ́nbélé àníwọ̀n oníyé jà yín lógun hàtẹ́ yọrù dúkùm àǹdínìkùm nínú ìtọ́fà àwọ̀ wọn ò ní yé jà yín lógun títí tí wọ́n fi mú yín jáde kúrò nínú ẹ̀sìn yín tọ́ba rọrùn fún wọn láti ṣe bẹ́ẹ̀. ẹ̀yin náà máa rí lóríṣiríṣi ẹ̀ máa ti gbọ́ kan náà kẹfìrí sọ̀rọ̀ yọ ọmọ tíráì láti polongo ẹ̀sìn wọn yìí wípé gẹ́gẹ́ bí ẹ̀sìn táwọn àgbà gẹ́gẹ́ bí ẹ̀sìn tiwa abẹ́rẹ́ bẹ́ẹ̀ yókùn nìyẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́tálítì wọn lò àwọn ọmọ bí wọ́n ń jà wọn lógun wọn fọgbọ́n pé ọ pé àwa lẹ́sìn àwa sì lófin òfin náà láàrin o ẹ̀sìn náà láàrin o tẹ̀ ń jó. ìwọ wa ní jẹ́ mùsùlùmí tí wọn náà máa sọ pé ọwọ́ anú alukur'an ọwọ́ anú sunna báyìí torí ndí olóòtú gbọ́rọ̀ ọlọ́nkán fa torí fákìlù ṣẹ́yìn láyọ̀ pé ntí òní bò ló ṣe fẹ́ mú wa bí wọn bá mú o tún ṣẹ̀ṣẹ̀ lọ bí lè má mú yín náà ni ẹ dákun wọn wí báyìí bó láti fèsì. so àmọ́ àwọn gbogbo ẹtí ń bẹ lórí ẹwọn tó lẹ́sìn àwọn àwọn kà ń lẹ́sìn àwọn wọn tó fi máa bá wọn là lẹ́sìn wọ̀ lẹ́sìn. torí ẹ wọn máa gbọnu níwájú ọlọ́run àti èèyàn níwájú ọlọ́run àti èèyàn mùsùlùmí náà ń kọ́ níwájú ọlọ́run àti èèyàn. sá wo tó ọba tún sọ bẹ́ẹ̀ bí wàá kábò níwájú ọlọ́run. nìkan sálẹ̀yàn sẹ́wọ̀n kí àti ìtumọ̀ rẹ̀ ni wọ́n dọ́gba bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ lágbájá àti lágbájá ń jẹun wọ́n dọ́gba ọwọ́ ni wọ́n ju ọlọ́run àti à ó burú kọjá di lẹ́nu mùsùlùmí kí lèèyàn gan wá wá nú ọ̀rọ̀ kí lè dìde níwájú ọlọ́nìkan. lẹ́yìn náà kí ló gbé ọlọ́wájú ọlọ kí ni tùmọ̀ rẹ̀ téèyàn wọ́n ń búra ni àbí wò kò yé mi ná ṣé níwájú ọlọ́run ṣé ń pọ̀ ọlọ́run sẹ́yìn rí àbí ń bá ẹ mi lóhùn ń búra ń fìdí ọ̀rọ̀ lẹ̀ wá ní pẹ̀lú tó bá gbọ́ fìdí ọ̀rọ̀ sọ pé níwájú lẹ́yìn náà níwájú èèyàn tó torí pé èèyàn ọ̀dọ́gba pẹ̀lú dání pẹ̀lú ọlọ dípò kéèyàn ọmọ sọ àti ẹ sọ pé lẹ́yìn náà torí kéèyàn ọmọ bá gbéra rẹ̀ tayọ ayé rẹ̀ ọlọ́ni wọn ní iye bá ń jà oríṣiríṣi oògùn wọn bá wa jà jàmá oríṣiríṣi oògùn ẹ̀rí pé lóru ẹ̀ nísùn nínú oògùn nù ariwo olù ariwo ariwo olù wọ́ọ́. Ah, ṣé ẹlòmíì ní ti ń sá rẹ nulẹ̀ tí ariwo ń bá dọ́dọ̀ rẹ̀ kò ní gbádùn mọ́ wàhálà obìnrin mi rọbí lè dákun torí ariwo inú ogun náà ní jama inú ogun náà ní kẹ́ lọ sí ẹnu àìsè wọ́n mọ̀ pé ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ o wọ́n mọ̀ pé àwọn kẹfìrí bẹ́ẹ̀ gbogbo yín pátá ẹni tí kọ ni àmọ́ òpin sọba kọ́ alukurani wa báwọn fẹ́ kí wọ́n ní no a ṣebí nàìjíríà mùsùlùmí bẹ́ẹ̀ ẹni tí èsì mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n ní no bíbélì nìkan làwọn fẹ́ kún sẹ́yìn kó gun nu ogun gidi wala yazaluna yuqatilunakum hatta yaruddukum an dinikum in istata'u nínú ogun oní àti ní kí wọ́n sọ àwọn obìnrin wọn lẹ̀ fún yín kí wọ́n sì di ilẹ̀ ká ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti fi islam lẹ̀ ìyá ah, àwọn eléyìí dùn ún gbogbo àyè gbà yẹn bẹ̀ wọn kì í ṣe fi tàwọn ilé ń gbogbo inú ogun ni aláàlì lórí dìrìsì ẹni pé àwọn nǹkan torí bí àwọn tí wò ní pé kíníkà ni ọ̀tọ̀ kí ni ọtọ kí ni kò kí ló burú ọ̀tọ̀ lọ́dọ̀ tí wọn oṣù nǹkan náà lọ́tọ̀ àmọ́ ní islam eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti torí ẹfẹsẹ islam lẹ àwọn àwọn ọmọ sọfún gbogbo ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ subhanallah a ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب a máa tẹ̀síwájú láti fi dáadé yìí láti àárín àyà yìí lọ́la ọlọ́run bá la ń pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù tí àwọn àròyìn rẹ̀ tó ga jù kódà kún jọ ọkọ̀ sànù wa ó sì wá lọ́kàn nínú àwọn tó jẹ́ mùsùlùmí jálẹ̀ nínú àwọn tí ìmánì wọn ò ní yòrò pẹ̀lú àwọn tí ìmánì tí wọ́n ń yòrò ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ láti gbọ́ ọ̀nà àrọ̀rùn èyí tó bá ń fẹ́ fún wa ó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí ìfẹ́ tó sáǹfààní jù nínú ẹ̀sìn sẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka lásìkò àwọn ẹni tí ń ṣiṣẹ́ ọ̀kadà òfin gbogbo mi. àwọn kan ní iṣẹ́ ọ̀kadà ṣètò dáa ṣètò sọ èèwọ̀ nínú ta nínú Islam. torí pọ̀ kan ní nínú àwọn ṣẹ́ tó ṣe fún èèyàn fi ń wá jíjẹ tó ṣe fi ń wá mu táàsì máa ń tọ́ta kó kéèyàn máa ṣerú sẹ́yìn lábẹ́ òfin ṣẹ̀yà ṣùgbọ́n àwọn àtẹtí ń bẹ tọlọkadà lè ṣe tí ọ̀tà kò fi ń ṣẹ̀ríà ìtọ́gbọ́dọ̀ jìnnà àwẹ̀ ń bẹ àròsí kọ̀tọ́ kóbìnrin kan pa itan rẹ̀ papọ̀ mọ́ di oúnjẹ tí èsì di ọkọ rẹ̀ àbọ̀tọ́ òkúkú tọ́ so ẹ sì mà kò sí bóbìnrin olóbìnrin bí ó sì pọ̀n lẹ́yìn ọkùnrin ọlọ́kùnrin lórí máṣíìnì tí o ní pàtàkọ̀ máa ń dì kò sí yóò tún fọmú fi sọ́ọ̀kì ẹ̀yìn rẹ̀ tí gbogbo eléyìí ọlọ́run bọ̀ fẹ́ ìbàjẹ́ gidigidi ni wọ́n láì ìbàjẹ́ gidigidi ni káàsì máa fi rora wa o ṣé wọ́n fẹ́ kún ṣe bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ wọ́n láì kó sẹ́ni tí ń fẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀n fẹ́ kó jẹ́ pé ọmọ rẹ̀ ni wọ́n pọ̀n bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ kó sẹ́ni tí ń fẹ́ bẹ́ẹ̀ sẹ́ni ó dáa fẹ́ fúnra wa ká má fẹ́ fún ọmọ kejì wa torí délé ọ̀tọ̀ bí mùsùlùmí ọmọ gbóbìnrin lọ́kadà tí àwọn olùmọ̀ọ́ni kọ́ ọmọ wí ètò tí wọ́n ní kó tú láti ẹnìkan olùmọ̀ọ́sì ìjọba èèyàn ti gbọ́ pípé kọ̀ dá bẹ́ẹ̀ tọ́ba wa rí ẹni tó sọ fún ọ pé kọ̀ dá bẹ́ẹ̀ ti ń bọ̀ ó sì ti gbóbìn ẹlòmíràn wa túlẹ̀ yóò hó iná bó máa ṣe ní tó gbé yìí so irú ẹ ti ṣẹlẹ̀ púpọ̀ rí ẹlòmíì lè mọ́ọ́mà kó pàdúró pé kíni tó wọn ní jẹun ni gbogbooro <laughs> àní tiwa ni ká sọ irú tiwa ni ká tú láti ẹnìkan náà akẹ́tọ́ máa béèrè lọ kánú àwọn ọmọ ìyá wa wà bíbàdà bíbo lọ́wọ́ so ó ní òun lásìdẹ́ǹtì kan ọ̀kadà tẹ́wìn náà ló di ẹran tì ní lórí ọ̀ ọ̀kadà ló ti lọ́sídẹ̀ǹtì ó sì tó bí ọdún mélòó so wọ́n á ní ilé ló ń wà báyìí wọ́n tu ẹsẹ̀ yẹn wọ́n sì tò ó tún gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń bẹ lábẹ́lé táwọn náà bá yàn tu ẹsẹ̀ àwọn sì fà so wọ́n á san sórí sísì tí wọ́n sì fà òtètè fúra àfìgbà tí ẹran ara ń tún ti sọ ọ sáà ní ohun ò lè dìde má ilé ló sá wà báyìí nítorí tó ń bá dìde tó lọ ẹran ọmọ mi gùn so káwọn ọmọ ẹ̀yẹ òun mùsùlùmí wọ́n rùn lọ́wọ́ ẹ sì mọ̀ pé àwọn mùsùlùmí wà alhamdulilá orí ó tilẹ̀ jẹ́ pé àlówó kan táwọn kó jọ so ṣùgbọ́n àwọn ọmọkú orí ń bẹ lọ́dọ̀ àwọn sùn pápá ní oṣù ọlọ́lá yìí ẹ dákun tó lè fi ràn lọ́wọ́ tí wọ́n fi sọwọ́ sí tí wọ́n máa yá wa yìí ó gbé àwọn òwe tí ń jẹ́rìí òdodo tí ń tó wí wọn orí fóònù ti pè wá o àwọn ọmọ ṣùgbọ́n àmọ̀ pé mùsùlùmí parọ́ so gbogbo ẹsírì wọn ṣe kíní kan kíní kan wọn ṣe ya ẹsẹ̀ rẹ̀ mọ́ gbogbo ara so gbogbo ẹ wà mẹ́rin so pé ẹni tó lọ bá ràn lọ́wọ́ kọ́ ràn náà lọ́wọ́ lọ́nà tí wọ́n fi bọ̀ ń to ẹsẹ̀ yìí dáadáa tó ń lọ dìde káwọn mùsùlùmí kan ọdọ àkọ́kọ́ sànù so ẹ dákun ẹ jẹ kí àrùn ọlọpẹlú dábàá ni so ó dìde gbogbo ra ẹ gbogbo ra nà ẹ tó wá níbi ìrìkùsù máa rí kùsù náà. Now. Nah.

sọ́kadà lọ gba ohun ògùn ọ̀kadà alihamudulilayi àkọ́kọ́ anigbe náà la fi wí yẹn tí ó bá tọ́ obìnrin tí ó bọ́ ara rẹ̀ kò bá máa jẹ mùsùlùmí kó máa jẹ pọkùnrin ọlọ́kùnrin gbé lọ́kadà obìnrin tó wà gbogbo ara rẹ̀ kọ kọtọ bẹ́ẹ̀ bá rí ọkùnrin yẹn ó já irú kí wọ́n á yìn ìtòlè tọ̀lọ̀ pẹ̀kẹ́ ìyẹn ti bo gbogbo ara rẹ̀ ó tún bojú rẹ̀ ó tún alọ́ kan kadà lẹ́yìn ọ̀pìn ọlọ́pìn àdá àkọ́dá o ọlọ́nsá wa iná ọlọ́pàá ló fi jẹ́bi sẹ́rẹ́ fi hàn lọ tí ẹ̀ máa bẹ́ sí yóò nípìn kìí ṣe dandan kó lówó yóò nípìn sẹ́ni tí ò dáhùn èèyàn ṣàfaradà nísìnyí wọ́n fẹ́ ti àdúgbò yìí lọ sí arúgbó wọ́n sì bo gbogbo ara rẹ̀ o lè rí táyé tí o gbé ọ lọ bó o sì rí táyé ọkùnrin ọlọ́kùnrin gbọ́dọ̀ jókòó sí ọ lẹ́gbẹ̀ẹ́ láì jẹ́ pé kankan bẹ láàrin bí wọ́n gírẹ́ lọ́ba gbé bẹ́ẹ̀ tọ́ o rí táyé o sì rí ọkùnrin tí o lè gbé ọ lọ ó múra ó lọ lọ́ràn lọ ó bọ̀ lọ́ràn lọ àmọ́ fìtínà ibi tí fìtínà wà ní pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àfẹsọ́nà bá sàánù ṣé ń bo gbogbo ara rẹ̀ nítorí tọ́lọ́ ni àbí torí ọkọ rẹ̀ torí kọ́ má bàa lóòzù ọkọ àbí nítorí tọ́lọ́ ẹni tí wọ́n ń ṣe nǹkan torí tọ́lọ́ àti sàfaradà yóò rọ̀ àmẹ́ni tí wọ́n ń ṣe nǹkan torí kọ́kọ́ má bàa bọ́ ọmọ lọ́wọ́ sẹ́mi pé wọ́n àwọn eléyẹn camouflage ni irú wọn ibi tí wọn ti lè rí kò ní kàn kadà ibi tí wọn bá ti ibi tí wọn bá ti ní lè rí yóò gbọ̀n kadà torí délé ọ̀kadà gúngùn ọ̀tọ̀ fóbìnrin tọ́ba jẹ́ obìnrin mùsùlùmí o torí kèfèrí ní ìsẹ́ni sọ pé mọ́kàn ọ̀kadà síwájú ká tó sọ pé gba Islam torí ọ̀dọ̀ àwọn ọlọ́kadà wa ọlọ́wọ́n ọba yóò máa fọkùn dípò obìnrin fún yín tẹ́ ẹ̀ máa rí gbé tẹ́ ẹ̀ máa níbi àjẹyó náà àlékùsọ. bíbá ò fún fún wípé sèyàn lè máa bá kékeré sọ̀rọ̀ àlùkùránì èyàn lè máa bá sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ ní kíkọ̀ gbọ́ lọ́nkọ̀ kọ̀ gba ànábì mọ̀ sallallahu alaihi ìmọ̀ fi àgùránì fi bá sọ̀rọ̀ yẹn kò ní jó tètè gbà bí kọjá pé ńdẹ ẹjọ gbà ló fi kọ́kọ́ ń bá sọ̀rọ̀ tó ní làákàyè àbúrò ní làákàyè ẹ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú làákàyè ẹ̀bí òye sọ̀gbọ́n tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú làákàyè tó bá pọ̀ mí tẹ̀lé mi kan wọ́n mọ̀ béèrè kíbo ló ti mọ gbogbo nǹkan yìí wọ́n wà lè kọ́ lọ́n sọ báyìí ànábì sọ báyìí sallallahu alaihi wasallam àmọ́ tó bá ń pé alukurani náà lọ́kàn fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ kò kún gbogbo ọlọ́ọ̀gbọ́ náà wọ́n dàbí bàtà nàbì sallallahu alaihi wasallam ní fún ọkọ agreement letter láàrin rẹ̀ àtàwọn kèfèrí tánàbí wa ni eléyìí ní tẹnu muhammadu òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kò lé lórí pẹ̀lú àwọn kèfèrí mọ́ta wọn ni ah òjíṣẹ́ ọlọ́run parẹ́ parẹ́ torí tá a bá mọ̀ lójíṣẹ́ ọlọ́run àní pípa ọmọ wọ̀lú yìí sóyè àbẹ́ náà làwọn kèfèrí tánàbá mọ alukurani lọ́rọ̀ ọlọ́run náà nídìí láti pè wọ́n gan àwọn náà mọ̀ ká ni so a gbọ́dọ̀ kọ́kọ́ gbá wọn dé level kan náà fẹ́ pé wọ́n ti wà convince níwọ̀nba wọn náà láàmú àpò kàǹkàn yìí ní láàmú ajá ló ń tẹ̀ pẹ̀lú ọlọ́nsọ ànábì sọ ọlọ́nsọ ànábì sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà aleykum sọ. ọjọ́ náà sọ ara lẹ́nu àwọn báyìí wọ́n yẹ kọ́ wá kó jẹ́bi àwọn ẹ̀kọ́ láti àwọn àgbò dájú yẹn ṣé ìyàwó ìyàwó ti rà fún àgbò tàbí wọ́n mọ̀lẹ́ pé ìjẹ́ nǹkan mú bí ìmúlò mú tó kú ó jẹ́ nasara nasrani ó sì já burú bàbá yẹn bó lè yóò sì ṣe lè yóò sì náà ní pé ìwọ̀rọ̀ bá wọn débi ń sin ìwọ̀rọ̀ bá wọn kópa ń bẹ̀ tá wọn ti sin tán. ẹ wàá kí àwọn ẹni tí wọ́n jókòó tí wọ́n ń gba tí wọ́n bá ẹ wàá kí wọn èyí náà bá wọn kẹ́dùn ẹ pẹ̀lẹ́ o wọ́n lọ́wọ́ wọn sí o wọ́n tẹ́yìn wọn sí àníyàn tí ni pé káwọn tó kú òdì kíni di mùsùlùmí wọ́n àmọ́ kí ti pé ọlọ́run kẹyọ kẹ sẹ́wọ̀n fáwọn náà kú sádùn àkókò wọn bó wàá lẹ́yìn ó sì á téèyàn máa ṣàdúrà fún tààmì tó ọjà ìwòsàn jẹmẹ tó bá dé pé ẹni tó kú mùsùlùmí ni màá mú jì àmọ́ tí wọn tí wọn kírun kó tó kú à kẹfẹẹrí lónà <laughs> wọn ní kì í kírun ó kọ bí aláfẹ fúnpọ ẹ sí aláfẹ fúnpọ ẹ sí tó ń torí délé wọn ló kú mùsùlùmí ni ló kọ àmọ́ kì í ṣe mùsùlùmí níwà kì í ṣe mùsùlùmí lẹ́sìn tó kí á lọ sọ di mùsùlùmí ní kò sí so kọba àmọ́ mutí gan ẹtún wá pé tún mutí so kò sí tọkàn yín pẹ̀lú ẹ. gbàgbọ́ pé wàá sọ ìyàwó yẹn ló bí mi o tó ọ̀tẹ̀ ló wá fún ẹ tó tó dáàbò ẹ lọ́ọ̀ ni o dáàbò tó dáàbò síbẹ̀. àwọn pàtó lọ kí o tilẹ̀ náà àbáyé wá ìjà kan pé kò yẹ kí lọ kí o tilẹ̀ abẹ́yẹ kọ́ orí ọ̀pọ̀ ẹ̀mọ́ ó sì wọlé lọ sí ìlú gbogbo eléyìí ẹ̀yin lẹ mọ̀ ìjà tẹ ń jà àti pé ẹ̀yin ti lọ kírun sí la àkọ́kọ́ ti kú lè ṣèṣe mùsùlùmí torí kò ti fi islam rẹ̀ lẹ̀ ọlọ síbi torí pé ẹdì mú ibi tí gbàgbọ́ rẹ̀ bá wà bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa rìn sí màtó ń sọ pé kò sí ọ̀là fún ọ nínú islam yìí gbogbo máa bẹ lọ́run máa ṣe ìrántí ọlọ́run ìbí máa rí ọ̀rọ̀ ọ̀run òun wò pé kò nígbàgbọ́ nu gbogbo eléyìí tẹ́lẹ̀ náà ní tí ń wò pé tó ń bá ṣe é gan kò ní tó bíi tibi tó ń wá padà lọ yìí ibi tó padà lọ ní tí wọ́n gbádùn ọ ti gbà ó ti gbà àbí ọgbà àdúrà gbà mo kú bẹ́ẹ̀ tẹ̀mọ̀ kọ́ parí nù sòkè á lọ wá kẹ̀yìn èèyàn wá kú síbi kan ó níbẹ̀ ló ń fẹ́ kún sí òun sí èyí wá lẹ́ pàkó mbẹ tẹ̀mọ̀ kẹ́yìn ní karamba ní ẹ̀dí káwọn ẹni tó lọ kú sí wọn lọ́rùn fún gbẹrù wọn náà jẹ́ ìlera fún àwọn ọmọ ẹ sì ní kọjá sí ọlọ́kadà gbé ọgọ́rùn-ún àgbọ̀gá torí pé láti nìka sí àbẹ̀rẹ̀ bí alágàdàdà wọn ní olùlà fún yẹn tó gbé. àkọ́kọ́ ni pé kò lè nira fún wọn láti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ mùsùlùmí lọ́dọ̀ tiẹ̀ òfin ga ju gbogbo nǹkan yẹn lọ ìtumọ̀ tá a fi jẹ́ mùsùlùmí ọlọ́run sófin òfin làwọn fẹ́ pamọ́ ẹ̀rí pé gbogbo nǹkan yòókù níwájú òfin ìrọ̀ ọrùn ní ọ̀nà yìí àní ìyọnu ọlọ́run lèmi wá kí ẹ ṣe pé ìrọ̀rùn ńlọ àràdà. àwa gan fúnra wa ibi tá a bá ti ń sẹ́sìn ẹ bá ti mójú tẹ́sìn ìrọ̀rùn òde ìrọ̀rùn òde ọ̀nà tí ìrọ̀rùn ọgbà dé ó ní pé òkùtọ́ gba ọlọ́kadà nípa ńgbóbi wọ́n máa ń sọ́ọ̀dì yẹn tí mùsùlùmí bá pọ̀ àwọn mùsùlùmí mélòó náà wọ́n máa ń sọ́ọ̀dì pé ah ha akpa náà ń pa tẹ́lẹ̀ àwọn obìnrin òkú máa ní àwọn obìnrin òkú máa ní ibẹ̀ ni wọ́n ti kó bá rí kó bìnrin nìkan ni wọ́n máa kó arọ́ náà báyọ̀ àbá arọ́ náà báyọ̀ arọ́ náà báyọ̀ ẹ̀yìn kan láwọn stéètì kí ni àmọ́ gbà tó sẹ́ pé yálé tàbí omi yálè mú nà àwọn obìnrin sábà ń sọ̀rọ̀ sí wọn gbọ́ yọ gbọ́ kàdà ní wọn bá gbẹdú lẹ̀ pọ́ọ̀m ẹ wá pé di kan sílẹ̀ fẹ́ bí ìbéèrè dábàá kan béèrè ní lẹ́yìn túmọ̀ sí sẹ́rí gbogbo nǹkan láyé sẹ́yìn bá ti nípinnu ìrọ̀rùn òdì ṣùgbọ́n àti bá rí sáré nọ́mbà àwọn obìnrin tó jẹ́ pé wọ́n sáré wọn ò wá ah, kí ni sí àwọn èèyàn yìí mọ́tò táìsì òsì tó lè kó wọn so àwọn òsì mẹ́gbọ̀n kadà wọ́n sì ń fẹ́ ọ̀nà kọ́yákọ́yá márùwó kun lù wọ́n á sì wọ́n sì dòfin ní ọ̀dọ̀ àwọn márùwó abẹ́ láìsí sẹ̀ríà pé bóbi bá ti kọ́kọ́ wọ ọkùnrin tó gbọ́dọ̀ wọ́n mọ̀ bó ṣe wà ń kánú nù ìgbà táwọn náà pé obìnrin ọgbọ́dọ̀ kọ́ kadà kọ́ gbọ́dọ̀ kadà ẹ wàá mú nǹkan mi wá wọ́n kó márùwó adàlù rẹpẹtẹ tóbi nǹkan bá gun tí máa ń ti bí tí wọn bá rí omi mi gbé omi nǹkan náà ló gbé bọ́kùn ẹgbẹ̀rún dúró lọ́nà kò gbọ́dọ̀ dúró fún un. omi wa dọba <laughs> bẹ́ẹ̀ náà ni nàá wọn ni wọn tún ṣe kọ́tìn fún un. sẹ́rí gbogbo nǹkan sẹ́yìn bá ti fẹ́ ṣe tọ́lọ̀ ọlọ́run ṣe tì í náà náà àti ká máa pẹ́lẹ́ àti kò inú ọmọ ẹ ti béèrè béèrè kò sí dáa fẹ́ fọkọ sí àkọ́kọ́ ẹni tí ń sẹ́sìn ń sẹ́sìn àbí òye wa ẹni tí ń sẹ́sìn ń sẹ́sìn sùkà máa ń pẹ́ ẹlẹ́hà yẹn tó bá pètè màtẹ́ gbà lérò pẹ̀lú rẹ̀ ní ẹni tí ń hámálé ẹni tí ń hámálé òkò àbùkù ni o ẹsẹ̀ wo lọ́sẹ̀ tí wọ́n fi hámálé sẹ́lẹ̀wọ̀n ìsẹ́lẹ̀wọ̀n ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́nkọ́sọ àánú wa ni sẹ́rí gbogbo nǹkan pátá láyè ó ó dá lórí báwọn yẹn bá ti gbẹ́sìn yẹn sí akọ́lá àwọn àwùjọ yìí ó kọ́ ọ́ gbọ́gbọ́ tẹ̀ mọ́ irú àwọn obìnrin lára àti parẹ́ kò ní rọrùn kò lè rọrùn kọ́dà bẹ́ẹ̀ kọ́ tẹ kọ́ títì tẹ ẹ tún polongo rẹ́díò kò lè rọrùn aláṣìṣe nǹkan máa ti àárẹ̀ kí ló pàdé mi fi ṣe nǹkan yẹn gbogbo ẹ̀ tó bá ti máa bẹ́ẹ̀ ìṣẹ́mi dé bá wọn bá pè ọ lóko ọyìn ìsinmi ti dé báwò ẹlẹ́ẹ̀kejì tó ni pé àwọn ọkùnrin ẹ̀kọ́ máa ìrònú àwọn obìnrin náà tẹ̀lé àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá ní ká wọn jókòó kálé yẹn nínú gbogbo obìnrin ọgọ́rùn-ún ó lè tẹ obìnrin méjì àbọ̀ lọ́rùn bẹ́ẹ̀ bá máa fà ẹ̀ kàn máa tara ẹ̀ jẹ́ apá láwọn àwùjọ yìí máa jókòó kalẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ̀ máa sẹ́nu lé títí náà ní fóbìnrin ibì. àti sọ pé mo gbà ọ̀rọ̀ ọ̀rùn jù àti sé ní tẹ́lọ. torí ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé ṣé bá wo báà fún tẹ́lẹ̀ ìmáàní wọ́n tẹ́wọ́ kọ́lù ó wà fáwọn obìnrin nípa àgbàkọ àti bọ́lọ̀ dúró láwọn àwùjọ wọ̀nyí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó gbogbo nǹkan kirikiri lẹ́ẹ̀ma kì í ètè kirikiri tó kẹ́ló mi náà wà sẹ́pẹ́ ìyàwó rẹ̀ ọ̀dọ̀ rọrùn gan eléyìí náà ti ti kíkà so Islam ìrọ̀rùn èsè so àwọn kankan ń bẹ tó ṣe kí bọ́yá ìrọ̀rùn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ tètè nísìnyí obìnrin ọwà olùfẹ́ ṣiṣẹ́ olùfẹ́ ṣiṣẹ́ islam ọ̀pọ̀ kó ṣiṣẹ́ tó bá lè ṣiṣẹ́ nulẹ̀ rẹ̀ ọ́ dáa jù tó fẹ́ yarí mo fẹ́ jáde náà ni mo fẹ́ tajà mo fẹ́ rajà mo fẹ́ ṣe jíjà mo fẹ́ ṣe nọ́ọ̀sì mo fẹ́ ṣe mẹ́díkù dọ́kítọ̀ mo fẹ́ ṣe àkántàn mo fẹ́ ṣe kí n tọ́ gbogbo islam ọ̀pọ̀ generally tó bá ti lè pa òfin ọlọ́run láti lè pa òfin ọlọ́run islam ọ̀pọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ wa ti sọ ìpín yàtá bí wọn sísọ àwọn obìnrin lè máa tajà wọn lè máa rajà wọn ní intercountry islam nípa àwọn obìnrin níbẹ̀rẹ̀ islam láyé ànábì sọlọ́wọ́ àdìsọ́lá wọn tajà wọn rajà wọn tajà wọn rajà wọn kò fi ọlọ́run ṣùgbọ́n generally tọ́lọ̀ ń aláṣẹ nìkan jókòó lé wọn fárúmi tó fẹ́ dàtọ́ fẹ́ tajà tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀rọ̀ kọ́ fún pàápàá jùlọ tó bá ti kọ́kọ́ rẹ̀ lè gbọ́ bùkátà rẹ̀ ẹ̀bí òye ọ̀ torí ẹ̀ka wọn adé pé ń gbà mí náà torí bọ́ọ̀bà mú ẹyin wa tó mú ẹ̀dọ́ wa tó ń pẹ́ran wa tó ń gbégbé wa kò lè tẹ́ran lọ́rùn láwọn àwùjọ yìí èèyàn gbọ́dọ̀ wà realistic tó bá ń ṣe sùúrù dìgbà kan yóò yóò yóò blasta. ń bọ̀ báyà kò sí tàbí ṣùgbọ́n so nítorí délé ìyá gbọ́dọ̀ máa sọ gbogbo àwọn àyẹn so bá wáyé pé lọ́ba ká bàbá jẹ́ pé kan bá wà tó lè gbà kọ́ máa kọ́ yẹn àbí òye tí ò ní sí pọ́kùnrin dúpọ̀ mọ́bìnrin kọ́ máa lọ kọ́ máa bọ̀ kọ́ máa lọ kọ́ máa bọ̀ so díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ so àmọ́ pé kọ́tà máa sùn kọ́ máa dìde kọ́ máa sùn so ẹ̀hẹ̀n níjẹ́ tí bọ́ǹbù ní irú áfíríkà yìí torí pé ńgbà kí sùn nǹkan ni ó ní òye ti géjà rẹ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àbí òye àwọn kan ní ó jẹ́ kí bọ́ǹbù yẹn blasta tó bá blasta tán ní gbógun mọ́ náà. Now. Now àwọn lẹ́lọ́ bi léèrè ẹni tó léèrè pọ̀ jù ẹbí léèrè ìdí tó fi pọ̀ jù èrè kí pọ̀ jù nínú ẹ̀sìn náà rìbá wa kéré àbọ̀ pọ̀ haramu nínú ẹ̀sìn ẹni rà akẹlẹgbẹrún kẹta ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún Islam bínú sùn kódà gan ní bẹnu sànà bí tìtorí rẹ tàdúrà fún sàbí sọlọ bí ká fún yàn ní ten thousand pé lọ ra nǹkan wá ó lè rí nǹkan yín ra nǹkan o si ra meji ó sì ra méjì rẹ̀ ó sì tún tà nírú owó náà ó kan nírú owó ó sì mú tún ara wa tún dárú owó padà a ànábi sàdúrà gbogbo ọwọ́ rẹ̀ ó wọn wá ní kò sí dọ́là tọ́ta yóò dé kágbére pọ̀ kò sí bẹ́ẹ̀ ní ẹ̀sìn Islam àníṣe àwọn kan máa ń sọ̀rọ̀ ní ẹnì kẹtẹ nìkan máa tajà tó bá dèrè wọn ah, rìbánu o ah, èrè lọ́jẹ̀ náà ó ti dèrè àjẹwú lọ́rùn èwo ni wúyàn lọ́rùn ó sì ti wúyàn lọ́rùn <laughs> so nítorí délé kò sírè tó pọ̀ ṣùgbọ́n Islam ń fẹ́ kéèyàn ọmọ jẹ́ aláwo mà igbe àti mo bá jẹ wéèrè báyìí kí n tó tajà Islam ọ̀fẹ́ tẹ bá ti dèrè tọ́jọ́ pé ẹ ti rí pé alihamudulilayi ẹ tètè ta. رحم الله امرؤا سمحا إذا اشترى سمحا إذا باع lọ́n kọ́ kẹ́ ẹnìkan tó ṣe pé ìrọ̀rùn ni tọ́ba rajà ìrọ̀rùn ni tọ́ba tajà Islam fẹ́kẹ́ máa ṣe pé àfi à ṣe bá ti rí pé èrè ti bọ́ bẹ̀ ẹ̀ tètè ta ọlọ́run kò rí àmọ́ pé ẹ wá jèrè kan ẹnìkan alọ́kọ̀ ó ti jèrè bá rí márùn náà alẹ́ kìí sọ. ata káàkà fún ọwọ́ ara tàbí gbogbo ayé ní ipa ọdún ọdún kan lọ́dún kan. gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ni nínú òfin ọlọ́run ọlọ́run bá ṣe léwọ̀ kára nǹkan pamọ́ gbogbo ẹ máa ayé lè ní. anabi sallallahu alaihi wọn ni la yahtakiru illa al-khati' ẹnìkan kì í rajà pamọ́ kọ́ máa fi retí àyàfà láti fi pọ́nbélé aláṣìṣe pọ́nbélé torí délé ọ̀dọ̀ wa àgbọ̀dọ̀ rajà pamọ́ àmì ẹ̀ ń ra ẹ̀ ń tà ń ra ẹ̀ ń tà ẹ̀ ń ra ẹ̀ ń tà ẹ ti ra sílé ó ti pọ̀ kí ti torí pẹ́ẹ́fín retí ìgbọ̀ wọn ẹ̀ ń tà ẹ̀ pé níta ó di bàbá ẹ̀ níta ó di bàbá ẹ̀ ọ̀daràn ni ẹ̀ ń ra ẹ̀ ń tà ẹ̀ ń ra ẹ̀ ń tà ìtẹ̀ wá nílẹ̀ ẹ̀ wá bá gbọ̀ wọn bí ó jàbá ṣe wí náà ẹ̀ máa tajà yín torí pé ẹ̀yin ò kójọ tẹ́lẹ̀ nítorí kẹ́lẹ́ bá fara nìyẹn ẹ kójọ kíkẹ́ lè bá ṣe rí èrè eléyìí islam ọ̀fẹ́ sẹ́wọ̀n kó pamọ́ ni nítorí kó lè bá wọn ẹ̀yin náà fúnra ẹ̀yin nǹkan mi lẹ́yìn náà rà tí wọ́n bá kó pamọ́ dìbò wọn dùnú tẹ̀ yẹ àlégbé kun a nígbà tí ra ah, láti bàbá yìí àwọn ẹni bú àwọn ẹni ọlọ́run níjọ́ dáa fún owó ní ẹ̀ kò sí nǹkan tí ń jẹ́ èmi ọ̀sọ́ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àní gbólóyún èmi ọ̀mọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ wà mọ́ àmì èmi ọ̀mọ́ ti ń jẹ́ gbólóyún ẹ̀yin bàbá bàbá tẹ gbọ́ yorùbá kí ni ń jẹ́ àpá nà tàrí kùsọ̀ nà. ó ní èmi lọ́wọ́ á jẹ́ àpá ó ní àlùbáyé al. ok wípé al al alfahimu alágbọ̀yé alfahimu ẹni tó lágbọ̀yé tọ́ tọ́ máa ní alfahimu ibẹ̀ wọ́n ti mú alfa. kí wọ́n á ló gbé mímu lọ. ó di tẹ̀rẹ̀kìm ó di tẹ̀rẹ̀kìm lédè lárúbáwá tẹ̀rẹ̀kìm ahdif akhira almunada kayasuca fi man daca sucada so tẹ̀rẹ̀kìm ni ká pa ìparí ọ̀rọ̀ ká parí bí ká kí á sucá tẹ̀ ma ń pè yá sucada. يا إبراهيم تمام إبراهيم so ṣùgbọ́n ètò lárúbá lè dè tiwa yóò bá a so yé wa yóò bá lè dè tiwa ẹ wàá lè kí lárúbá bọnu yóò bá kẹtù máa dára sí ọ mo rò pé yé tó bá jẹ́ pé náà ní lódodo ẹ pè já wípé àlùfáàhìmù kí ló wá gbọ́ yìí wọ́n lá ní ọlọ́run tó lọ́gbọ̀ yìí kí ló gbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ rúwọ̀ ọmọ nǹkan kan àlùfáà ẹ̀kọ́ yìí so sẹ́fà pé àlùbá ó lè túmọ̀ sí nǹkan mi ó lè túmọ̀ sí àlùbá dínú ó ń fìdí nínà lọ́nà pé wọ́n yà sọ àlùbá àríwá ẹ̀kọ́ ni tó bẹ́ẹ̀ náà ni àlùbá himu bẹ́ẹ̀ náà ni àlùbá dínú àbí bẹ́ẹ̀ ẹlòmí ti lè kó tuma rẹ ní àlùbá bílù ikú ọlá ẹ̀ sọ ètí bá ti mẹ́ àlùbá ẹ̀ yorùbá torí àwa faramọ́ kó pé olùmọ̀ olùmọ̀ nípa ẹ̀sìn yóò jẹ́ àmọ́ àmọ́ yàtọ̀ láàrin pọ́nmọ́ àti pé ńlùpá torí pọ̀pọ̀lọpọ̀ náà ń sẹ́ńpẹ̀ láàfà àfà yẹn alùpá ni wọ́n sọtẹ́ bá pè lólùmọ̀ sẹ́ńdọ́dọ̀ rẹ̀ fún òrímà ó ní akéwàní tí mo kàn pè lólùmọ̀ fa àmọ́ tẹ́ bá pè láàlùfà wọ́n fi tọ́ àpò yé wa àmọ́ tí mo àlùfà ẹ̀ láti sọ àwọn ọmọ tí mo gbólò yẹn sóye ìdásọ̀rọ̀ a ẹ̀mí ò pé wọ́n bẹ̀ ọ wá lè mú mi pé wọ́n bẹ̀. òpùrọ́ náà ni ẹ̀yin náà ẹgbẹ́ bá kankan lọ́dọ̀ rẹ̀ òpùrọ́ nìyẹn sọ̀kan lọ́kàn wa táwọn èèyàn bá láwọn fẹ́ bọ̀ tí wọ́n mú ọgbọ́n ẹ̀ àbá àǹtẹ tó kéré hàn náà zàhàtà ẹ̀kọ́ nù mọ̀mìnì tí wọ́n lágbára láti tú láti àwọn ẹ̀dùn olùgbàgbọ́ òdodo wọn lágbára ẹ̀jẹ̀ ní bọ́ta láyé náà. àwọn àwọn mùsùlùmí ò ní nǹkan ìjà tí wọ́n lè máa fi bọ́ǹbù sára kọ̀tọ̀ àìní nǹkan ìjà yìí ti nǹkan kìí sàwíjà rẹ̀ nǹkan ìjà yìí ti dandan ká ní rẹpẹtẹ nítorí ti pa aláṣẹ ni tá a bá ní kápá lórí ẹ̀ wàhídì òlẹ́hùn mẹ́fàfà àtúnmẹ́kọ̀ wà ọgbọ́n wọn bá ń bá ká ọ̀bẹ lágbára rẹ̀ ká lágbára rẹ̀ bọ́lá ọba bá fẹ́ pẹ̀lú gbàgbọ́ òdodo rẹ tó o ti ṣe tọ́nà fi kọ́ wàláhì o lè wí ní tanka irú ẹ̀ ti ṣẹlẹ̀ láyè sí náà tí Russia lọ gba Afghanistan yẹn àwọn tí wọ́n bá àwọn jagun yẹn láì ní nǹkan ìjà lọ́wọ́ Akbar lásán àwọn èèyàn sì mọ tanka wọn lọ tanka nítorí pé tòdodo tòdodo ti wá. sọtẹ́ ìbá lágbára ni àmọ́ kí wá ti pọ̀lọ̀ di bọ́ǹbù mara tọ́ ọba fọwọ́ ara rẹ ti bọ́ǹbù mara rẹ tọ́ ọba fi blasta ara rẹ tọ́ ọpa ẹlòmíì tọ́ ọpa ara rẹ nínú òfin òfin ṣẹ̀ríà ọpa ara rẹ alẹ́ ń tẹ̀ ha ni wọ́n ń pè ìfọwọ́ ara ẹni parẹ́ ni ọlọ́run tó fi kẹ́kẹ́ fọwọ́ ara yẹn para yẹn wala taqtulu anfusakum ẹ̀rọ fọwọ́ ara yẹn para yẹn wala tulqu bi aydikum ila tahluka inú ara yín tira yín lọ sínú parun àbí òye wa so islam ọ̀fẹ́ kápò ara para ẹ̀gbọ́n àti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa débi pé ńgbà mi tí wọ́n máa lọ bí tí wọ́n ti fẹ́ bọ́ǹbù àwọn èèyàn yẹn tí ó fi para rẹ̀ mọ́ wọn ìgbà mi yọ ara rẹ̀ láì rẹ́ nìkan kan pa àìmọye ṣùgbọ́n àní tó ṣe bọ́ ọ̀pá àyàn pẹ̀lú bọ́ ọ̀pá rẹ̀ ọ̀daràn kátó àpò ọ̀pá rẹ̀ lásán òtún rẹ́ nìkan gbogbo ṣe jẹ́ nu ọ̀rọ̀ bá lágbára ọ̀sẹ̀ mi nà màlẹ́ ẹ tí o ti béèrè màlẹ́ kì í sọ. ẹlẹ́gbẹ̀rẹ̀ nípa àwọn tó bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí ẹ báwọn náà máa ń fi nígbà rí yàn tó ní afárò sùn dàda àti ẹ máa ní ṣe èyẹ tó bá sùn lé nígbà tó múlò bẹ́ẹ̀ tó lẹ́bẹ̀ẹ́ ọmọ ṣe gbígbé ní ibi gánà fáì lọ́dẹ̀ ní gbàgbàrà kí ni kò yẹ. alihamudulilayi aláìmọ̀kan làwọn ènìyàn oògùn àìmọ̀kan náà ní ká kọ̀ wọ́n ní ọmọkan ní kásálàyé fún un ẹlòmíì ọmọ pọ̀rọ̀ mi tó ń sọ ti sùn di kẹfẹ́rí pẹ̀lú tẹ́ máa fi ìdáná ibi sọ̀rọ̀ láti là mú àti ẹ̀yẹ yẹn di kẹfẹ́rí àwọn ọmọ torí kò sẹ́ni tí wọ́n mọ àmà tí ó sì ra rẹ̀ ní tí ó dà tí ó kó bá ara rẹ̀ tí ó fi dán ọmọ náà kò sí wàhálà torí ẹni tó sì nàgẹ́ tó jẹ́ kẹfẹ́rí ìlú náà ló ń pọ̀ ńlọ́fà ló fi bẹ lórí ẹ̀ torí ẹ̀ mùsùlùmí ti ń ṣàtìsí rí ni ẹ̀ sọ ẹ̀ sàlàyé tọ́lọ̀ máa ní kọ́gbọ́kọ́gbà kó rí rí tó bá ti gbọ́ tí ó gbà mí lọ́wọ́ àmì ìgbọ̀lọ̀ fi plan sí ẹ̀yọ gbogbo dáná bí mu wá fi ṣe ń tàbí sí ẹ̀yẹ nítorí pé ẹrù ọlọ́run làwọn ẹrù ọlọ́run níwájú tọ́lọ̀ ń wí ìsọpasọ̀sẹ̀ sílẹ̀ tó bá kó gèdè tiwa náà ni àwọn náà fẹ́ já pápá kágbọn tiwa náà máa dábì kó gèrè so ó ṣe é ṣe ń gbà mí káwọn ọbẹ tẹ tọkùtù wa mọ́lẹ̀ tá rìn lọ pé yẹ alówẹ àmọ́ kí á la fẹfọ fún Ọlọ́run ẹrú Ọlọ́run sì là wà á gbọ́dọ̀ tẹ̀lé fún Ọlọ́run àwọn àmà tẹ̀lé kí ẹsẹ pẹ̀lú kara pẹ̀lú bínú pé ẹ wá wò bí bẹsìn ti sọ mí dà ah, tìdùnnú tìdùnnú àtúgbórí òkè ẹni tó bá wù àtọ́ bá rẹ̀ ní àti sọ sí pé kọ̀ọ̀kan àgọ́mọ́tò torí tó bá tó bá gbọ́n ni kò bá mọ̀ yìí pé ẹ̀rín tó ń rìn gan-an ni kẹrin pé ha ìwọ ti dàgbà débi tó dàgbà dé ọ̀pọ̀n ọmọ kófin ọlọ́run lọ́ọ́ ẹ̀kọ́ tẹ̀lé ń tílẹ̀ mọ́dé yìí so bó ṣe jẹ́ nà àríkìsọ́. alhamdulillah òbí tó ṣe pé kì í ṣe mùsùlùmí tó ṣe ń gbìyànjú lórí àwọn ọmọ rẹ̀ tí ó sì tú láti wọn ṣe kẹfẹ ríru jẹ pé náà tó fẹ́ ṣe islam tó ṣe tó fẹ́ ṣe kẹfẹ kálukú. ni wọn bọ́ lọ́rùn rẹ̀ lẹ́jọ́ so ọ̀nà wa ló má lè gbà ti Islam ọ̀nà tó lè gbà ti Islam sí ni pé kọ́ máa bẹ́ lọ́rùn lọ́pọ̀lọ́ àkọ́kọ́ sábà àbá gbà ọ̀rọ̀ máa ń dà sábà àbá gbà kò sí sí ẹ̀fẹ́ sọ tí ó ta yọ máa bẹ́ lọ́rùn ọlọ́mà mi fún ọmọ náà ọlọ́mà mi fún ọmọ náà ṣùgbọ́n ọmọ awùwà dáadáa ti Islam wa débi tí bàbá rẹ̀ náà mọ̀ pé ah, ó ní wọ́n ti ń ṣe báyìí Islam wọ́n fi nǹkan sọ wọ́n rí pọ̀ sọ wọ́n rí pé gbogbo nǹkan tiẹ̀ kí ló fà á tó bẹ́ẹ̀ islam islam ẹ̀rí pé islam ọbẹ̀rẹ̀ sí wù islam ọbẹ̀rẹ̀ sí wù torí ká fi wà péyàn ọ̀ dájú ká fọ̀rọ̀ péyàn lọ pàápọ̀ bí èèyàn tẹ́ ẹ̀ máa jọ ríra gbogbo wa so tí máa ti sọ́ọ̀dì lára rẹ pé nínú gbogbo ọmọ tó ń bí kò sọ́mọ tó fẹ́ dàbí rẹ̀ kò sọ́mọ tó gbọ́rọ̀ sọ lẹ́nu dáadáa bí rẹ̀ torí rẹ oní òpè ọdún kojọ kan ìlàgbàjà kí ló dé tí mo fi ń ṣe gbogbo dáadáa báyìí Islam tí mo ṣe ni àwọn mùsùlùmí yòókù ètè bẹ́ẹ̀ àtẹ̀bára àwọn ètè ṣe bá ń fún ọgbà tí wọn máa ṣe dáadáa tí irú ètè mi ṣe wọn gbẹ̀sìn ògbófin rẹ̀ èyí gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tí èyí máa ṣe bẹ́ẹ̀ yọ̀ọ́ jọ lórí rẹ̀ so dáàdi lèmi náà ṣe ń sẹ́yìn kíkẹ́ yẹn jẹ́ mùsùlùmí ni kó sùn ti only religion before Allah ẹ̀rì pé bọ́lọ̀ bá bẹ̀ fún dáadáa yọ̀gbà àmọ́ tó máa ń pè lọ sí di tàn òun rí nǹkan kan lára jẹ náà lè wò kọ́sì ìyẹn náà kàn ń ṣe ti ọmọ àtàkáyé wílí káyé gbogbo ẹ̀ wá ní kó ṣe Islam Islam báwo ṣé kó náà dọ́mọ tábí jẹ́ ẹ̀hẹ́n torí pé yóò ní tó bá da ọ yẹ kí wọ́n náà kó lè kó lè display rẹ̀ èèyàn kọ̀kọ́ jẹ́ kí wọ́n ka Islam lára rẹ̀ sábà ti kà á lára rẹ̀ ó rí i pé bàbá yẹn gan fúnra ara rẹ̀ ló pè ọ́ so tí ọba sì pè ọ́ from one way or the other èèyàn máa dọ́rọ̀ islam mẹ́ èèyàn máa dọ́rọ̀ islam mẹ́ ah! ẹ bá jókòó pẹ̀lú bàbá yẹn tí nǹkan bá ti ṣẹlẹ̀ ah anabi muhammed sallallahu alaihi níjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ báyìí bàbá títà muhammed yẹn dáná ni the prophet the last prophet the seal of the prophet ẹ̀rí yọ máa wò ah anabi muhammed ń bọ̀ báyọ̀ ah, sí kó nà nù alukurani láyé kátó náà ti ń sọ̀rọ̀ ah alukurani ọ̀rọ̀ lọ́nà ẹ̀rí ké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ tọ́lọ̀ wọn bá bá fẹ́ fún islam kò ní ìdíwà bá tọ́lọ̀ wọn bá bá fẹ́ fún islam ẹni pé oṣù payáyà rẹ̀ ní ọba ní kí ni wọ́n á wí náà di mùsùlùmí náà rí ní ọba di mùsùlùmí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك lẹ́kùsàn ń gbọ́yìn ọ̀rọ̀ lẹ́kùsàn ọ̀rọ̀ lẹ́kùsàn ń gbọ́yìn. ọ̀rẹ́ mi kan ló ní.